e get why season twelve ecobank super rewards don't land as it e land before put five thousand naira for your ecobank account make it e rest there for thirty days or open new ecobank account with five k pere fifty people go win twenty-five thousand naira every week for the next four months the grand prize now one million naira for four people. enter with your five k Oh, ecobank straight. ecobank super rewards campaign now from october to january 2022. ask your brother sister friend neighbor to join and you go get something ecobank the pan-african bank. Bank. This promotion has been approved by the Federal Competition and Consumer Protection Commission. ẹ̀yin ará lọ́kùnrin lóbìnrin àmúwá láti iléeṣẹ́ tó jẹ́ aṣáájú nínú ṣíṣe máṣíìnì alùpùpù lágbàáyé ẹ̀mí kò ṣeé dádúró ti nàìjà Hero Hunter máṣíìnì alùpùpù hero hunter one hundred pẹ̀lú ìjókòó gígùn tó tún tẹ́jú ààyè ìgbẹ́rù tó fẹ̀ àti ẹ́ńjìnì alágbára one hundred cc tó tún wá pẹ̀lú warranty onídìíwọ̀n olóṣù méjìlá visco engine oil oní lítà mẹ́rìnlélógún èyí tí yóò mú ọtọ́ jújú ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà lọ fún ìgbà díẹ̀ ni o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè làfẹ́ zero eight zero zero eight zero zero eight zero eight zero. Hero Hunter máṣíìnì alùpùpù tó lálòtọ́ tó ṣeé gbára Good night, Susan. Oh, good night, sir. Hi. You need it when? Okay, we'll get it done. Guys, we can't leave. We've got to finish the client's order tonight. Tonight? This time? How about some top tea to cheer us up? Tea. Top tea. Only one bag of Topsy makes two strong cups. So taste to know more flavor, enjoyment, Great. friendship, and upliftment. Wow, this is gorgeous. <laughs> taste to know. Topsy. This call is to the bold, to the audacious, to the ones whose fighting spirit is built into their DNA, to the ones who stand ready for new challenges, to the ones who find expression in authenticity. This is a call of duty to your destiny, an invitation to a higher call. This is a call to radicals. Be radical. Bet on yourself. Visit parimatch.ng to sign up today. Parimatch, fired up to win. Erisco tomato paste. Foods Limited, feeding Africans with healthy foods. Imagine the joy will fill your body when you born new baby. Hmm. Imagine the happiness wey surround you when you hear say them don't born your first grand picking. Na eh, come imagine how your mind go dey coole when you know say mama and picking, they enjoy better night sleep. Oh yes, that na the ogbonge assurance you get when you know say Vitafoam get the correct mattress when go fit your body type. No buy any kind yeye mattress oh, buy Vitafoam mattress when they make to match your body type from any of we correct dealer nationwide or see us on top internet for www www.vitafoamng.com. Make you buy your mattress today. Vitafoam, the fine art of living. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ Fresh FM àwọn kọ́ one oh five point nine FM àwọn kọ́ mo lọ́ka sọ́sẹ̀ máa yẹ kúrò.

tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde falafala. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà. láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o. ẹ dẹ́kun ẹwà káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kódà ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh Josue. ọ̀rọ̀ tá à ń sọ lábẹ́ aṣọ ọ̀hún. bẹ́ẹ̀ ni. mo sì ń ronú lórí ẹ̀ omijé sì fẹ́ lè máa gbọ̀n lójú. kọ́lọ̀ ń bọ́ sànú ẹni ni pé níbo la yé ń lọ. àwọn bàbá wa sì ní àìsàṣọ lọ́rùn pàká. ó tó àpérò fún gbogbo ọmọ eríwo. ìgbà tá a bá ń rí àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ girama tí wọ́n ń dá wàhálà alẹ̀. ní ìgboro ní ìgboro ṣáda hmm. lòbọn sọ̀kò ah, gbé ah. jáde gbé oògùn jáde abẹ́nú àní tí àwọn ọmọ pé kí lọ́jọ́ orí àwọn ọmọ ọ̀hún. tí àwọn ọmọ iléèwé ìbá gbé ìṣe wọn dé ńgbà míì àwọn tíṣà àwọn olùkọ́ wọn a sì mú fẹ́ǹsì gùn wọn mọ̀ sálọmọ ní a ah, ah, olùkọ́ ń sálọ fọmọ iléèwé ìgbà wo ló wá dà bẹ́ẹ̀. bí wọ́n láyé ìgbà táwa wà ní kéékèèké tí ọmọdé kan bá ń hùwà jẹ̀gbọ̀n tán wo tíṣà rẹ̀ ní bọ̀ lọ́ọ̀kan o láì mẹ́gba lọ́wọ́ èèyàn sì mọ gbọ̀n ọmọ gbọ̀n jìgàjìgà ni ní ìsìn tó wá sọ pé tíṣà ni wọ́n ní dà orí ẹ̀dà kò sórí wọn bẹ́ẹ̀ hmm. àwọn ọmọ kéékèèké nípínlẹ̀ Ògùn mm. àwọn kan náà dá wàhálà lẹ́ńbẹ̀ wọ́n sọ̀kòsọ̀kò wọ́n lọ fọ̀kò fọ́ odidi DPO lórí DPO mm. látàrí nípínlẹ̀ Kwara mm. ọmọléèwé kí olùkọ́ ẹ̀ mọ́lẹ̀ ó lù ú lálùdákú ọ̀nà débi pé yóò fi dákú ni. ẹ mo wá rántí ọ̀rọ̀ kan tí ọ̀gá mi kan sọ ńgbà kan hmm. olùkọ́ mi ní láyé ilé ẹ̀kọ́ girama hmm. Babátúndé Ṣẹ́gun hmm. ó ní ṣe mọ̀ pé àwọn sẹ́ẹ̀tì tìgbà kàwé yẹn wọ́n máa ń ní àlùbáríkà tó pọ̀ àwọn generation kan tó jẹ́ pé irú ìwà yìí ni wọ́n ń wù ìní sọ hmm. ìtẹ́nìkan bá ti lálùbáríkà ó ti mọ nǹkan tí ó ṣe ṣe tí ó ní hmm. ó ní ṣé ò ṣàkíyèsí rẹ̀ yìí pé àwọn náà ní tiwọn ìdákejì àgbáríkà wọn ò ní. ó ní ṣé ò rí pé àwọn ìdíhan ìṣíkejì òun tó jẹ́ pé irú ìwà bẹ́ẹ̀ ni wọ́n wù ṣé ò rí pé ọ̀pọ̀lọpọ̀ tàwọn ilé yẹn hmm, àlùbáríkà tiwọn náà ó ní bó ṣe máa ń jẹ́ mo wá wo títí mo ní ah, ọ̀rọ̀ màá ní àkòyìn sọ yìí okùn ò sì ní gùngùngùn títí kó má níbi tí wọ́n ti fà á wá àwọn òbí kan ló ń bí àwọn ọmọ yìí ńbo làwọn òbí yẹn wà kí ni wọ́n ń ṣe táwọn ọmọ ọ̀hún fi ya jìntà mọ́ ọ lọ́wọ́ tí wọ́n á dìdàkudà sáàrin ìgboro. Oh. irú àwọn ọmọ wọ̀nyí tí wọ́n lè máa dánrú eléyìí wò tí wọ́n ń fa nǹkan fi nǹkan tó ń gbá lórí wọn ṣèwàwò ṣe hmm. rán dandan hmm. kí ni àpẹẹrẹ rẹ pé ọjọ́ ọ̀la wọn yóò dáa ọ̀sẹ̀sẹ̀ lọ sí ojú rẹ̀ gangan nítorí pé ẹ̀bẹ̀ ẹ̀bá ni wọ́n ń họ̀ yá mọ̀ tí wọ́n bá họ́ láàrin yóò jìn ah, sínú ni àti jìn sínú gangan báyìí lára àwọn kókó nǹkan tí ń fa wàhálà láàrin ọmọ ìpẹ́ẹ̀rẹ̀ àwọn ọmọ tí ò tí ì yọ lójú ara àwọn ọmọ secondary schools ọmọ ọdún mẹ́ńlá sí bí ọmọ ọdún méjìdínlógún tí wọ́n wá ya erigi náà sí ìgboro ayé nǹkan tí wọ́n ń fín ni o nǹkan tí wọ́n mu ni o èyí ẹni ẹlẹ́ẹ̀kejì àwọn míì jogún nǹkan bú lọ́dọ̀ bàbá wọn àbàbà bàbá wọn bí àwọn oògùn abẹnú gọ̀ǹgọ̀ ọjẹ́ okọ̀ jẹ́ wọ́n ṣàgbé nǹkan kọ́rùn ni wọ́n máa lù wò àwọn nǹkan tó ń fi wọ́n lọ́kàn balẹ̀ rè béèyàn ọ̀bá sì ní àwọn nǹkan méjèèjì o hmm. irú kí lọ́sọ̀ pé gbó ọ láyà tọ́mọ dojúkọ olùkọ́ rẹ̀ ah. kí la wá fẹ́ ṣe o láti kásẹ̀ bí ọwọ́ wọn ṣe ń wà ní àrọ́ọ́tó àwọn oògùn abẹnugọ̀ngọ̀ yìí hmm. ìnínú ẹ̀ẹ̀kejì báwo ni àwọn ìjọba wọn ó sì bá ní rí sí àwọn tí ń gbé nǹkan káàkiri agboolé tí wọ́n ń tà fáwọn ọmọ yìí tí wọ́n ń fin torí pé tí wọ́n bá ti fin tán wọn ò dá yẹn mọ̀ wọn ò dẹ́rìn kankan mọ̀. irú àwọn tó ń bá ti gbámú bá wọn wọn gbére àwọn èyí tó sì jọmọ ẹ bá ti kò bí wọn mọ́lẹ̀. ọgbà ẹ̀wọ̀n lẹ́sọ̀ ti kún yìí ẹ lọ́gbà ẹ̀wọ̀n ti kún ó ti kún àkúnfàyà tó àpérò nù fún gbogbo ìtẹ́ ń gbọ́ wa nínú ilé. àìsàṣọ lọ́rùn pa àkájáde o. ẹyọ ajá àbálẹ̀ la mú wa fún yín. ẹ máa bá ní irun eléyùn títí a fi parí ètò gbogbo bí ẹ bá gbé ka ọlọ́run ọba ní lọ́wọ́ sí i. <laughs> àmín o. abọ́ládé yín rè ọmọ sàlámì tí oníṣe tí ó borúkọ bàbá rẹ̀ jẹ́ mo wá lónìí gẹ́gẹ́ bí ìṣe wa a sì mú ìwé mẹ́rin wá uh, The Punch, Vanguard, Daily Sun àti Nigerian Tribune kí ni wọ́n sọ lójú ìwé láàárọ̀ tòní. tọ́ gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti the punch ìròyìn yìí tó kọ́ wà ń bẹ̀ òun rèé o ẹgbẹ́ òṣìṣẹ́ àtìlẹ́gbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti bínú fà á ké kọ́rí fi jígà kọ́rùn pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ohun tó sì fa lọ́bọ̀lọ́bọ̀ rèé o wọ́n níjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí sọ pé lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo tírílíọ̀nù méje ó dín ìgbọ́jẹ̀ mẹ́ta six point seven trillion naira ńlá wọ́n ná lórí epo fọ́dún tó ń bọ̀ NSC ìyọ ẹgbẹ́ òṣìṣẹ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà àwọn náà wá sọdúnmọ́ ẹ pé ẹ̀dùn ọ̀nà ẹgbẹ̀rún márùn márùn kan owó tẹni á máa fún àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ tó ń mú ṣùn ṣùn ṣùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà kí láǹfààní orógbó tí ò lójú ta pátá tún jẹ́ títún korò ìnira kan ti wà lẹ́gbẹ̀ẹ́ kan ẹ wá ní ẹgbẹ̀rún márùn márùn kan fún owó àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ á ti mẹ́ni ìṣẹ́ ń ṣẹ́ bó o ní ó ṣe débẹ̀ á gbọ́dọ̀ mú owó yìí gan ká fi lọ rán bàtà wa àtàṣọ wa ń bí ó gbé já àti bí tó gbé ya hmm. ọ̀rọ̀ yẹn hmm. dìpù gan. ọ̀dà lórí àwọn àkòrí èyí tẹ́ gbọ́ látẹnu Adébáyọ̀ Gbèsàbí láàárọ̀ tí ó ní àwọn nǹkan tó tún súyọ nínú ìwé ìròyìn níwájú tèmi ó tún fara pẹ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n tún ti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà eh, ìpè ẹni tí ọba tó ìyá lọ́mọ ṣe kì í pa alákàrà ọ̀ hmm. five five thousand naira tẹ́lẹ̀ fẹ́ mọ̀ fún àwọn ọmọ nàìjà ẹni tẹ́ ẹ mọ̀ pé ìṣẹ́ńṣẹ́ ẹ mọ̀ rántí fi sínú àbẹ́ ètò ìṣúná ọdún twenty twenty two hmm. àbí níbo lẹ́ẹ̀ ti rí i <laughs> ti sẹ́nẹ̀tì tí wọ́n wí síta láàárọ̀ tí ò ní ònà NLC àti TUC iye kan wọ́n wọ́n láwọn ọ̀fẹ́ owó tẹ́ lẹ́ ń gbé bọ̀ wá tí ó jẹ́ three hundred and forty naira tá a mọ̀ ra petrol per litre ẹ má gbé yẹn wá o hmm. ìyẹn NLC àti TUC tí wọ́n wí wọ́n yìí sọ pé tẹ́ ẹ bá wá lọ rèé gbé kàwá lórí látàrí pẹ̀lú túláàsì àwa náà ò ní gbà fún yín. tọ́ bí NLC ṣe ń sọ̀rọ̀ tí ilé ìgbìmọ̀ asòfin àgbà ń sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ tó ń pèsè nǹkan lórílẹ̀‐èdè yìí náà Manufacturers Association of Nigeria wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní tọ́ ọmọ naija ẹ kú ìmúra o ìmúra kínni wọ́n ní ní ọdún tó ń bọ̀ owó tá a fi ń pèsè àwọn nǹkan owó rẹ̀ ti ń lọ sókè títepo náà bá wàá kun gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wọ́n yọ owó ìrànwọ́ kúrò lórí owó epo ẹ ti mọ̀ yìí pé ó ti wá lọ sí olúpìkì dọ́là lásìkò yìí ló ń fín àwọn lápè táwọn ò tí ì mọ ní odó táwọn ó dọ̀rùn lásì ọ̀rọ̀ tepo pẹtiróòlù yóò gorí ẹ̀ lọ́dún tó ń bọ̀ ẹ̀yin náà mọ̀ retí pé bá a bá ṣe ń rira ní nǹkan tá a máa fi pèsè náà yóò wà o hmm. àmọ́ yóò dàbí ìgbọ̀nsẹ̀ eégún ni láàrin jà ibi tíjọba àpapọ̀ tí wọ́n gbé fẹ́ gbé ẹrù kàyé ó ṣeé ṣe kí ọ̀rọ̀ gbẹnu tán àgbájá lẹ́fẹ́ jásìn hmm. àfàìmọ̀ kọ́ máa bolówó ẹ̀ jẹ́ o. ẹ tún gbọ́ àwọn àkòrí èyí tèmi ń wò níwájú mi báyìí níbi tí wọ́n sọ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ya owó tabua kan sọ́tọ̀ so léyìí tí ó bíi one ninety billion naira hmm. one hundred and ninety billion naira fún kínni fowó ìkànìyàn owó census tó di ọdún twenty twenty two wọ́n ní bàálù orílẹ̀-èdè nàìjíríà air nàìjíríà òun náà ó ṣetán yóò máa fò láti april ọdún tí ń bọ̀ oṣù kẹrin ọdún tí ń bọ̀ nù kò ní fòfò kú fo. àmì ọlọ́run o lójú ewé kínní iná ìwé ìròyìn ti the punch wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà ti sọ ọdún mọ́ pé bẹ́ẹ̀ nìkan bá fẹ́ gbìyànjú àti gọ sẹ́yìn kankan àfi káwọn má mọ̀ má sì ṣe é lóògùn àtàwo má mọ̀ àwọn kan ń làwọn ti ń gbọ́ pé wọ́n ti ń lọ gbọ̀nù ẹ̀bùrú wọ́n sì ti ń lọ ṣe ètò ìgbanisíṣẹ́ hmm. lábẹ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀ hmm. wọ́n ní iṣẹ́ tó yẹ kẹ́ ajẹ́ kí gbogbo ayé ó mọ̀ hmm. káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó sì jàǹfààní ẹ̀ àwa ara wa là ń fìyà jẹra wa hmm. àmọ́ àwo ò ní lajú wa sílẹ̀ kí tàlùbọ̀ kò sí i. Hmm. gbàgede ojú ewé kínní nìyẹn wà lẹ́ka ẹ̀. bó ṣe ń kàn lèmi náà ń wò ní gbàgede ojú ìwé ìròyìn Nigerian Tribune pé ah, ah. secret employment ah. wọ́n ń gba àwọn èèyàn síṣẹ́ ọba ní iléeṣẹ́ ìjọba àpapọ̀ pẹ̀lú bí wọ́n ṣe gbé òfin lé pé lórí pé ẹ̀mọ́ tí ì máa gba ẹnìkankan hmm. àwọn asòfin àgbà ń sọ bẹ́ẹ̀ pé àwọn ọmọ ń parẹ́ o. Hey ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ nàìjíríà wọ́n ní wọ́n tọpinpin iṣẹ́ kan o wọ́n ní wọ́n gbé àwọn iléeṣẹ́ àkànṣe kan kalẹ̀ tí wọ́n máa tọ́jú àìsàn jẹjẹrẹ kánsà bílíọ̀nù mẹ́tàdínlọ́gọ́rùn-ún ninety seven billion naira ìní wọ́n ní wọ́n gbélé orí iṣẹ́ ọ̀hún ìjẹ́ jẹ́mọ̀ pé títí di àsìkò táwa yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wọ́n ti sọ ọ́ di àkọ̀tì wọn ò sì yà sí mọ́ ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ń ṣe ní ní hunuhunuhunuhunu lẹ́bàá òkè rẹ̀ wọ́n ní owó tí à ń gbáríjọpọ̀ wọlé tá a fi ń rí burújí lògbà lórílẹ̀‐èdè nàìjíríà gdp wa wọ́n ní ìṣe ló já pòròpò láàrin oṣù mẹ́sàn-án bílíọ̀nù igba ó lé àádọ́rin ńlá pàdánù làwò látàrí àwọn tí ń fọ ìgboro ọpọ lọ́tún fọ ìgboro ọpọ lọ́sìn hmm. ìmúra wà bá ìjà ọlọ́run ṣàánú wa o. nípa five thousand naira tí wọ́n fẹ́ mọ̀ fún àwọn ọmọ nàìjíríà tí ìṣẹ́mu orí wọn ti àwọn lẹ́gbọ̀n asòfin àgbà èyí tí wọ́n sọ pé wọn ò rántí fi sínú àbá ètò ìsúná tọdún 2022 mínísítà ti sọ̀rọ̀ ẹni tí í ṣe mínísítà fún e, ètò ìsúná lórílẹ̀‐èdè nàìjíríà ó ní àwọn ti fi sínú budget ẹ ẹ ẹ ẹ orí dáadáa ni àti pé oṣù méjìlá péré náà ni yóò lò làwọn èèyàn fi jàǹfààní rẹ̀ ọdún kan péré làwọn èèyàn fi jàǹfààní ẹ̀ ìpè azu ti sọ̀rọ̀ lẹ́yìn ọdún yẹn ń kọ́ ẹ̀yìn náà wọ́n padà sí practice setting ẹni ó fò òkè bẹ́jọ́ lórí ẹni ọ̀nà ìyá ìyàwó ẹ̀ ṣe díẹ̀ lánàá bẹ́ẹ̀ ni <laughs> yóò tún wá mọ̀mọ́ mi lẹ́nu. ìjọba àpapọ̀ bá ní san kọ́bọ̀ nínú àwọn owó tá a fi ṣe ojú ọ̀nà tí í ṣe ti ìjọba àpapọ̀ federal roads ní ìpínlẹ̀ Abia gómìnà ìpè azu ìlú kígbe bẹ́ẹ̀ sí ìta gbangba. lórí ọ̀rọ̀ ti ètò ìdìbò abẹ́nú gbangba làṣáta bí ààrẹ Muhammadu Buhari bá ti buwọ́lù àwa ṣetán o àti bẹ́jọ́ lórí Yakubu ń lọ sọ bẹ́ẹ̀ àmọ́ lẹ́bàá ẹ̀ ọ̀rọ̀ kan rèé o tó jẹ́ pé ó ń fẹ́ àpérò ó ń fẹ́ àmójútó ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn là á sì fi wò ó baba Clark wọ́n sọ̀rọ̀ jẹ̀ga àwọn náà sọ̀rọ̀ àwọn méjèèjì sì rèé àwọn àgbààgbà wòrò ṣàṣà tá a bá ń sọ̀rọ̀ nípa ètò òṣèlú àti ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n wá ṣe kìlọ̀kìlọ̀ wọ́n ní ìjọba àpapọ̀ ṣé ẹ fẹ́ káwọn èèyàn máa pariwo afẹ́ ya ẹkùnlẹ̀ kò tó jire ó fẹ́ ya lọ ẹ̀yà ń dìgbò ó fẹ́ ya lọ tẹ́ ẹ bá ti fẹ́ kí wọ́n rẹ̀ mọ́ ẹ ṣe àtúntò fún orílẹ̀-èdè yìí kó tó di ọdún 2023 láì ṣe é àwọn yẹn ó tún máa pè fún un jẹ̀gán ló sọ̀rọ̀ o Clark hmm. náà sì tún fadédé lórí. ẹni tí í ṣe ìyàwó ọmọkùnrin tí wọ́n pa níjó ní nílùú Ilé-Ifẹ̀ hmm. ó ti sọ̀rọ̀ síta ó ní í ṣe ni wọ́n kàn gbẹ̀mí ọkọ òun bí ìgbà tí wọ́n gbẹ̀mí ẹran ọlọ́run kó ṣàánú ọ Fálànà sọ̀rọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní Fálànà sọ wípé òfin ọgbà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láàyè láti mọ̀ sọ pé àbọ̀ ìwádìí ìkọjá ìyà àwọn SARS tí wọ́n gbé fún wọn pé àwọn ọ̀fẹ́ wọn ni òfin kankan kò gba ìjọba àpapọ̀ láàyè irú rẹ̀ ní ẹ̀ka ti ọrọ̀ ajé àti báńkì ní ilé ìfowópamọ́sí si, àjọ EFCC tí wọ́n mọ tanná wádìí àwọn oníwà ìbàjẹ́ lórí owó náà àti ọrọ̀ ajé wọ́n ti sọ ọ́ pé tẹ́ bá gbọ́ pé àparùtù kan ṣẹlẹ̀ ní báńkì ẹ̀yẹ̀ wò lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ará inú ilé náà hmm, ni nítorí pé bí ikú ilé ọ̀pá ni torí ò lè pa ni wọ́n ní insider ni. <laughs> Eh, kó lè tádẹ̀ tó wá lé wá já nílé ah, ah, ah. á lọ ọkàn àbòsí lẹ́nu. bí ọba lọ́wọ́ ará ilé inú àlejò kan ò lè sọ pé adìẹ funfun lẹ́sìn sínú kòkò yìí. <laughs> tẹ́ ẹ bá lo stethoscope nǹkan. ó lè rí i. <laughs> iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti ní ẹgbẹ̀rún mẹ́wàá iná ni ọlọ́pàá ọ̀tún táwọn gbà sí báyìí wọn ó sì bẹ̀rẹ̀ kùkù kẹ̀kẹ́ lórí ètò wọn lóṣù tó ń bọ̀ ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ètò ìgbanisíṣẹ́ kan àti ìrónilágbára léyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà ní àwọn ọ̀dọ́ láwọn ìjọba àbílẹ̀ gbogbo tí ń bẹ jákèjádò orílẹ̀‐èdè wa nàìjíríà á ṣètò ìrónilágbára ńbẹ̀ wọ́n wá ní ẹgbẹ̀rún kọ̀ọ̀kan níjọba àbílẹ̀ kọ̀ọ̀kan ìjọba àbílẹ̀ tá a sì ní lórílẹ̀‐èdè wa nàìjíríà ó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé àádọ́rin àti mẹ́rin seven hundred and seventy four tá a bá gbé ẹgbẹ̀rún kọ̀ọ̀kan lé lórí ó jẹ́ seven hundred and seventy four thousand àwọn ọ̀dọ́ ni wọ́n ṣètò ìrónilágbára fún àmọ́ wọn ní kinní yìí ó lọ́wọ́ kan àbòsí inú EFCC wọ́n wá kọ ìwé ságìlà wọ́n fi ṣọwọ́ sí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ wọléwọ̀de immigration wọ́n ní immigration ẹ má jẹ́ kí ọbẹ̀ àná tó bá ti ń parí ètò ìṣàkóso rẹ̀ ẹ̀ẹ́mẹ́jì ó jáde ńlẹ̀ yìí o tó bẹ́ẹ̀ jáde àìdè yalọ rẹ̀ yóò yalàgbà tí ò ní wá mọ́ ni ó sì lẹ́jọ́ jẹ́. àfẹsẹ̀nu ní dédé síbí báyìí hmm. lẹ́yìn tá a bá ṣẹ̀nu ní dédé síbí a kọjá bọ́ sí ẹ̀ka ìpolówó ọjà àmọ́ ẹgbọ́ èyí náà wọ́n ní àwọn kànáńkórí agbébọn ṣe ni wọ́n ya wọ abúlé kan ní ìpínlẹ̀ ti Niger lọ́hùn-ún abúlé bíi márùn-ún ni o wọ́n ní gbogbo àwọn tó bá jẹ́ obìnrin níbẹ̀ wọ́n sì sà wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ báyìí àtọmọ àtọkọ wọn wá ká ọgbẹ́yà báyìí wọ́n sì ń wo ìyá wọn bí àwọn kànáńkòrí bí wọ́n sì ń mú wọn gùn tí wọ́n ń ṣe wọ́n yankanyankan ṣínkún ṣínkún ṣínkún ni wọ́n mú wọn bẹ̀ ẹ̀jẹ̀ àṣẹnu ní dédé síbí àjà àbálẹ̀ lẹ́ ń gbọ́ ní ti fresh tó fresh kanlẹ̀. àjà àbálẹ̀ àjà àbálẹ̀. la ilaha illallah la ilaha asalaamu aleykum gbogbo mùmìnì mùmìnà jamaya samson arufin bilaayi fitorika tijaniya aliamawiya labiase ogunna gbogbo wali ti datọ lẹ́nu mi omi ni ńlá ti poro náà òkè ni ńlá tó borí gbogbo òkìtì mọ́lẹ̀ yàgbó yájú wali tó gbàgbóró kankan sheik alhaji ahmed abdullahi fọlọ́nsọ amahulayi babanfàgbà ló ń pè wá síbi international malu nabi wọn tí ó wáyé. lálẹ́ sátidé twenty seven november twenty twenty one yìí gangan. ní sheik ahmed fọlọ́nsọ street òpópónà specialist hospital madina tistijaba alágbàdo ńlùlọrin lábẹ́ kàlífà àgbà sheik alhaji sàdálà ahmed amahula bàbá ń fàgbà yọ kọjá abẹ́ o ìtàn bó tí ì pé tá a bá darúkọ ẹja ìtàn odò tí ì pé tá a bá gbàgbé àwọn òmùwẹ̀ ó dàbí ìgànnà àlàkà tí ó lórùlé bá a bá darúkọ mọ́lá amadu mara àwọn àgbà wàlíì nílùú ìlọrin àgbà oníwàásí adékẹ́lẹ́bó tilé gboko lọ akọjúmọ́ sákíndòkè <laughs> gbà. Ìlọrin yóò gbàlejò yóò mì tìtì lálẹ́ sátidé ni o ládùúgbò alágbàdo ń lu Ìlọrin. a máa retí yín o olùkéde Jamanat lábẹ́ Sheikh Muhammadu Mudashiru Yusuf Bami ọjọ́ Ìbàdàn masala. Ìmọ́tótó borí àrùn. Ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìmọ́tótó jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀pákùtẹ̀lẹ̀ tó lè mú ìlọsíwájú bá ìlú bẹ́ẹ̀ sì ni aṣíwájú nínú ohun gbogbo àmúyangàn ní ìpínlẹ̀ yìí jẹ́ àmọ́ ṣá o aṣíwájú tó máa ń tó ń ṣe kò koko omijala ọjọ́ kẹlá kọ́ láti àkókò ìlọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò máa fi kélé òfin gbé gbogbo àwọn kọlọ̀rọ̀ sí ọ̀bùn asọnilẹ́nu tí fi ojoojúmọ́ da ilẹ̀ tàbí ìgbọ̀nsẹ̀ sí àwọn òpópónà ojúṣàn àgbàrá àti gbogbo adágún odò àti èyí tó ń sàn. Hmm, wọ́n ní awífúnni kó tó dání àgbà àjàkadì ni àmọ́ ṣá o yínníyínní kẹ́ni ṣèmí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó ti ṣe tán láti máa ṣe sàdánkátà àwọn agbègbè tó bá mọ́ tóní jùlọ pẹ̀lú ẹ̀bùn tó jọjú nígbà tí wọ́n máa fi àbùkù kan àmọ́ ìwọ náà kópa tirẹ̀ láti ran ìjọba gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ láti dènà ẹ̀gbin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olùkéde Ministry of Environment and Natural Resources lábẹ́ àkóso ọ̀gá àwọn akólẹ̀ ọkùnrin jẹ́jẹ́ Abíọ́dún Òní. ó yá ní wò ọ̀run ó tún ṣí ọ gbaragada gbaragada ọ̀nà gangan ní ṣàbẹ̀wò a kú àmójúbà bẹ̀mí wò bẹ̀mí wò tó kẹ́ ìfọ́nù twenty twenty one kọ́kọ́rọ́ dáfídì aṣílẹ̀kùn àgbọ̀ngbẹ̀ bukunre òun ọ̀nà àbáyọ bẹ̀rẹ̀ kẹtẹ jaburata má mi bẹ̀mí wò yìí o divine visitation the last edition for twenty twenty one on the last monday of november seven a.m. prompt the power of restoration land shall be jam packed with God shall be filled to the brim bẹ̀mí wò kò gbọ́dọ̀ mọ́ lámìláàkà àtìlẹ́yìn ọ̀run tó ṣí ni ògùn náà mi máa tá a fi ṣèdídí ẹ̀mí máa nínú rẹ̀ ni àwa máa rí di àwa máa kú tàpé àfojoojúmọ́ dọ̀tún dágbére ni ọ̀nà òtítọ́ àtìyè tó ṣe lógun àìdíbàjẹ́ ni wòlíì àjíire Joseph Adéoyè ọmọ Jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ ọ̀rọ̀ kìkì àṣẹ ó ń retí wa lọ́jọ́ ajé tó kẹ́yìn oṣù kọkànlá yìí fọ́fọ́fọ́ lórí ilẹ̀ agbára àjíǹde akún pt múlẹ̀rò ní with God ní with God bus stop lóòpọ̀ mọ́dọ̀sẹ̀ kó sí lùbàdàn ní lùbàdàn. ilé iṣẹ́ kan àrò tuntun rí. second anniversary life plus foundation international ìlú ìbàdàn mi tìtì. àgbáríjọ gbogbo ọmọ ẹgbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abíọ́dún mákindé àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani dr habib ọ̀nàmítóyè àti dr olùyẹmí fásinà àwọn orí adé ọjọ́ náà ni bàbá wa kábíyèsí kábíyèsí william majesty ọba nàbídìí adéyẹmí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti bí ìbàdàn àjẹ ògúngún ní sọwá ọba sálù adétúnjì labudọ ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì light plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn láàbọ̀ mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international. èmi ò rí dẹ́rù bẹ́ẹ̀. àsìkò tó ọmọ tó sàwárí àkẹ́lẹ́ ló jẹ́ dání sàwárí rẹ̀ mi fún mi. ọmọ ṣe gbàgbé ọ̀rọ̀ àjọsọ. kọ́dún tó parí ni jehova ti jẹ́ káwọn ikọ̀ rẹ̀ ọmọ bọ́dún mi ti ń bọ̀ sẹ́rí torí àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn tiẹ̀ wòlíì samuel sì tún òsìrí fọ́lẹ́rẹ́ olùtọ́lùwọ̀ ọ̀sọ́lá ifá àbàdà bàbá olóògì àánú díẹ̀ mọ̀ ségéré wọ́n ń pè wá síbi àdúrà lágbára lọ́jọ́ kan takọ̀rí rẹ̀ ń jẹ́ gbígbà ìkóló padà psalm one twenty six kí ló sọnù táǹgbòkó lọ́wọ́ tí ọgbà kìtìyàn ohun ìgbìyànjú rẹ̀ fi ń jásí pàbó tọ́wọ́ sàṣà yákájú gbàdúrà papọ̀ níbi àdúrà lọ́jọ́ darapọ̀ lásánlẹ̀ bíi pastor peter olóòlùwà pásítọ̀ lásùnkànmí fatoki pásítọ̀ michael ayọ̀délé pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi lady evangelist yemi david evangelist ayọ̀mídé ìbígbàmí òun pẹ̀lú prophetic voice pẹ̀lú wọn tún lò láti bí kíbi ìlú ìbàdàn ìwọ ọ̀dùn kíkà tí wọ́n kọ́ ẹgbẹ́dẹ̀ òsèkèrè kẹsàmọ́lọ́kọ̀ pé yẹnu orí òkè àánú bàbá sítú nídìí ọ̀mọ̀lẹ́ ti bọ́lẹ̀ níṣẹ́ lẹ́nu kùtì ń bẹ́ wájú sọ́mọ̀ọ̀dù orí òkè ní ẹ̀ máa tọ̀bọ̀ wá jésù lọ́lúwa na láìláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀. ó oh, yes. ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one oṣù ọjọ́ kàrúndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt tẹ́ ẹ sì san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àti yọjú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àrùn yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù handsome lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ dánilọ́lá awards presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwo orin tuntun dádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ tòrin tìjó tìlù tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ asalatu fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀lọ́mọ pírísẹ́ńtà pajwan babatunmise queen mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóhùndé ti wà ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ lè pè oh eight oh five six four three five one oh one lọ́wọ́ lóhùndé proudly supported by fresh fm Lafia Hall and Talvik Favours of Tao Nibata. Àti lárinrin jù. Oga John, how you take buy all these things? cut soap for me now <laughs> Now, mr bode our corporate neighbor call me say why are they carry cash up and down He say axa mansard money market fund They give confirmed returns where i go fit use cash out wella so if i come put my money inside now and i won't use my money later hope say dem no go dey tell me stories Oh, <laughs> axa mansard now trusted international company where they over 50 countries their style na transact and and go sharp sharp you don withdraw your money and you go still earn. omo oga john na you o. Oh. na axa mansard investment jare if i wan save i fit buy investment and from other companies from their one-stop shop with no wahala at all. With AXA Mansard Investments, you don't have to give up your convenience for earnings. You can have it all. Visit www.axamansard.com forward slash investments or dial star 987 star 2 hash to get started today. Please read the prospectus and where in doubt, consult your fund manager or any other professional advisor for guidance before subscribing. ẹ̀mí ẹ̀mí mímọ́ mo rọ́gbọ́ yìí. ìlú ìbàdàn tó kú àmójúbà ìsọjí alágbára mi ló ti ti ni fire of pentecost ti iléeṣẹ́ ìránṣẹ́ fire of pentecost evangelical outreach onígbàwọ́ ẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ cac chapel of blessing district headquarters ìyànsọ́pàkó bódìjà ọjọ́ ìwó road express ìbàdàn tún ti gbìnàyà o. ìsọjí ó gbéraṣọ láti monday ọjọ́ kejìlélógún sí tuesday ọjọ́ kẹẹ̀dógún oṣù november láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ìṣòro tó lékè ká ní ti friday látago mẹ́wàá alẹ́ dàárọ̀ kùtùkùtù sátidé ẹ̀mí mímọ́ làkórí tọdún yìí. gbogbo ìránṣẹ́ ọlọ́run àtòṣẹ́nu ìjọ tó fẹ́ túná ìpèdà ọjọ́ sátidé ogúnjọ́ oṣù nùfẹ́mbà ni ẹ máa bọ̀ láago mẹ́wàá àárọ̀ àwọn ìwé kan wà tá a ti ṣètò sílẹ̀ fún àwọn irinṣẹ́ ọlọ́run tó bá tètè dé nítorí pé díẹ̀ ló wà ńlẹ̀ àwọn dókítà ń bọ̀ ní friday ọjọ́ kejìdínlógún láago mẹ́jọ àárọ̀ fún yíyẹ ìlera ara wa wò lọ́fẹ̀ẹ́ àwọn kan olúwa tó ṣiṣẹ́ ni pásítọ̀ ayọ̀délé ọ̀sásọ̀nà pásítọ̀ afọlábí samuel prophet àṣẹòní pásítọ̀ ẹ̀sọ̀ gbìrò wòlíì àìtí hallelujah pásítọ̀ ẹ̀sẹ̀ adam bàbá ọ̀tọmátìkì wòlíì ẹ̀mọ ọlọ́wẹ̀rẹ́ àtàwọn ìkẹrànṣẹ́ ọlọ́run àlàyé mi wòlíì joshua o àjífowówẹ̀ bàbá fire ni ó gba gbogbo ènìyàn hello sir zero zero three four zero five eight eight three 25 Fire of Pentecost 2021 20 to 28 November is going to be powerful. Be there ìjọba fún gbogbo iléeṣẹ́ tó ń tẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtàwọn èlòlé tó ń lona tó jójú lówó lẹ́dínwó jùlọ. top sources tún ti dé bó ṣe máa ń dé ní gbogbo ìgbà. iléeṣẹ́ wa tó ń bẹ ní woro roundabout àti ní challenge tó fi mọ́mọ́kọ́lọ́ mì tìtì. fákànṣe ti black friday níbi tẹ́ ti rajà tó jójú lówólówó pọ́kúpọ́kú. tẹ́sí tún máa jàǹfààní èrè ìfàlẹ́sẹ̀kẹsẹ̀ láìsí lọ kábọ̀. àwọn nepa boys máa wà ní standby láti dẹ́ni pa wá bá wa ṣeré ya fọ́tò papọ̀. ọgbà bẹ́ẹ̀ ni wọ́n tún máa tajà fún wa fún wọlé ra android phone ló tún máa gba power bank ọ̀fẹ́ ìwọ́sà ti gbórí wọlé kanlẹ̀ kó rè yíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá wù ọ́ àtàwọn èlò ilé tí ń lona tó lé nílẹ̀ lẹ́dínwó jùlọ má gbàgbé ní friday yìí làwọn nepa boys yóò mọ̀ wà nílé iṣẹ́ top success tó ń bẹ ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ eco bank lójú ọ̀nà ring growth challenge ìbàdàn tó fi mọ́ ilé iṣẹ́ top success tó ń bẹ ní kakẹ́ building asunlẹ̀ fún elizabeth road mọ́kọ́lá ìbàdàn black friday pẹ̀lú nepa boy bẹ́ẹ̀ ṣe rojúlówó ọjà lọ́pọ̀ kú ọ̀yọ̀kù lẹ́tùn máa gbádùn ìgbádùn tó tan náà. ajá balẹ̀ ajá balẹ̀. o mi káàbọ̀ <laughs> mi káàbọ̀ o. <laughs> bí àṣà bàbá jìngọ́ máa ní mi káàbọ̀ o. mi káàbọ̀ bá a bá ti dé kámúṣẹ́ṣe náà lókù torí pé adédìẹ ìmáṣí àgbà ọ̀lẹ́ni gbàgede ojú ewé kejì ìwé ìròyìn ti The Punch mo sọ̀kalẹ̀ sí ohun mo bá ń bẹ̀rẹ̀ ojú òmàṣẹ́ wòran mọ́ ẹnu mo mà lálẹ́ gbẹgẹdẹ torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àti ìròyìn tó wáyé tí wọ́n sì kọ síbẹ̀ ìròyìn oníbejì ni méjèèjì orísun kan náà nínú ti wá kí ló ń ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ lórí ìjọba àpapọ̀ owó òrànwó orí epo àtẹgbẹ̀rún márùn-ún owó tí wọ́n fẹ́ máa orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti ní lọ́dún tó ń bọ̀ yìí bí kristi ò bá ti dé o tírílíọ̀nù méje ó dín díẹ̀ owó náírà ń lówó tá a fi ra epo pẹntiróòlù tá a lò láàrin ọdún kan gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé gbogbo àgbékalẹ̀ àti àfojúsùn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà fún ọdún tó ń bọ̀ wọ́n ti kọ́ ń dábàá rẹ̀ yìí pé ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo wọ́n yọ wọ́n yọsẹ̀ fún wọ́n sì tì í sí fírì bó di oṣù kẹfà ọdún tó ń bọ̀ wọ́n á lọ ṣe àkójọ papọ̀ yìí pé kẹ́ẹ̀bá lè mọ̀ ọ́ yìí pé ó ní bá o tá a bá la fẹ́ yọsẹ̀ fún ọ̀rọ̀ owó epo owó ìrànwọ́ orí epo sọ́bsidì o yìí pé káàtì sífírì iye ọba rà á bó bá ṣe pé ọ ni kó o fi tà á láàrin ọdún kan iye tá a lórí ọ̀rọ̀ à ń ra epo ó ń lọ bíi six point seven three two trillion naira ńlá fi rà á fún oṣù méjìlá gẹ́lẹ́ tí wọ́n ń gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ tán gẹ́gẹ́ bí ìwádìí tí wọ́n ṣe wọ́n ní orílẹ̀-èdè wa nàìjíríà ìṣọ̀wọ́ bá a ṣe ń ná ẹgbẹ̀lẹ́mùkú ó sí orí owó òrànwó orí epo ní gbogbo ìgbà yìí ó ti ń fọ́ ìjọba àpapọ̀ lórí ó sì ń kan án lóminú àtomi òde wọ́n ní yàtọ̀ fún ìyún ìjọba àpapọ̀ wá sọdún mọ́ ẹ pé ẹgbẹ̀rún márùn márùn owó náírà ńlá máa fún àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí ìṣẹ́ mú sùn sùn sùn wọ́n ní àti wá mẹ nínú ẹni àti mẹ̀yàn nínú èèyàn àti mọ àwọn èèyàn tí ìṣẹ́ mú sùn sùn gan wọ́n ní àwọn èèyàn tó ń lọ bíi mílíọ̀nù ogójì lórílẹ̀‐èdè nàìjíríà ń làwọn ń fojúsùn yìí pé báwọn wọ̀nyí bá ń gba ẹgbẹ̀rún márùn márùn owó náírà tó sì jẹ́ pé lára owó òrànwọ́ orí epo òun tayọ ńlá fi ń bóyá bùkátà tàwọn èèyàn ẹ rí i pé nǹkan ó tún sanmọ́nà yóò sì sanmọ́ngá yàtọ̀ wọ́n ní bíjọba àpapọ̀ ṣe sọ ọ̀rọ̀ òun kalẹ̀ tán kẹ̀ o wọ́n ní ṣe ló dàbí ìgbà téèyàn bá yin àdó olóró síbi tí pẹntiróòlù wà gbà lọ́wọ́ kan ni ó gbà wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà ńlọ́kọ̀ fà á kékọ́rí fi jígà kọ́rùn-ún ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ń làwọn náà bá gbọ́ ẹ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ ọ̀hún dórin tí wọ́n sì ń gbà bí ẹni gbàgbọ́ ọtí nígbà tí àwọn onímọ̀ jìmí kan kọ́kọ́ sọ̀rọ̀ ní tiwọn wọn ni ẹ̀dọ́nà nígbà ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n bá fẹ́ sín síkùn wọ́n máa lọ fọ́ ra mú wọ́n ní ohun tí agbára yín ò ní ká ńlẹ̀ máa ń dágbálẹ̀ ní gbogbo ìgbà fíìmù tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ẹ̀sì nílẹ̀ parí ńlẹ̀ máa ń tọwọ́ bọ̀ ẹnìkan tí í ṣe ọ̀gá àgbà nílé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè ilé iṣẹ́ aládàáni gbogbo lórílẹ̀‐èdè yìí ọ̀gá àgbà ọ̀mọ̀wé Muda Yusuf nígbà tó ń wọ́n tẹnubọ̀rọ̀ ó ní tẹ́ ẹ bá ẹ yọ owó ìrànwọ́ kúrò lórí owó epo tẹ́ ẹ mọ ọ̀nà Àbújá míì tẹ́ ẹ gbé nǹkan gbà tí ara òfin ní ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹ̀ ohun tẹ́ ń tì síwájú yìí ìtìkú ti ní o ẹgbẹ̀rún márùn-ún fún àwọn ogójì ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ìṣẹ́ mù ní sùnsùnsùn wọn ni owó ìrànwọ́ sì wà lórí owó epo à ń tà á ní àádọ́jọ náírà ó lé náírà méjì àwọn míì sì ń tà ní àádọ́sán náírà ó dín náírà márùn-ún tẹ́ ẹ bá lọ yọ owó ìrànwọ́ kúrò lórí rẹ̀ ẹ kàṣà ìmọ̀ yìí pé lítà kan yóò lọ sí bíi òjìlélọ́ọ̀ọ́dúnrún owó náírà fún lítà kan three hundred forty naira mm. fún jálẹ̀ epo kan wọ́n ní kí ló dé torílẹ̀-èdè nàìjíríà tá a fẹ́ràn láti máa fàyè nira wa lára àwọn èèyàn tí ìṣẹ́ ń sùn tó ń mú sùnsùnsùn a ti ṣe mọ̀ wípé àwọn eléyìí lójúlówó ẹni tí ìṣẹ́ ń bá pò ó a ti ṣe wá rí i pé irú ìṣẹ́ yìí yóò kásẹ̀ ńlẹ̀ láàrin ọdún kan tá a fẹ́ fi ètò ọ̀hún ṣe onímọ̀ jìmí nípa ti ètò ọrọ̀ ajé kan ní fásitì ti Uyo Professor Leo Upong nígbà tóun náà tún tẹnu bọ̀rọ̀ ó ní orílẹ̀-èdè wa Nàìjíríà kí ló dé ta má mọ̀ mọ̀ mọ̀ mú kí jígà sọnù kó wá sọ wá lójúgun káyọ̀ máa béèrè pé kí ló ṣe wá gan. ẹgbẹ́ òṣìṣẹ́ náà tún sọ̀rọ̀ ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà èmi ò wá mọ ìgbà tẹ́ yọwọ́ nínú fífi ayé ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára ó ní nǹkan tí ìjọba alẹ̀ yìí tí wọ́n tún fẹ́ tẹsẹ̀ bọ̀ yìí àgbájá ilẹ̀ fẹ́ máa yásìn yìí o bẹ́ẹ̀ bá ṣọ́ra ohun tájà dògbòlúgi ṣe ó ṣeé ṣe kó fọwọ́ rẹ̀ bá fún orílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ wá lọ wo dọ́là ó ti di five sixty five hundred and sixty naira ní dọ́là kan orílẹ̀-èdè nàìjíríà a sì máa képo ọ̀hún wọlé ó ní ó di pinra ṣùgbọ́n níta wá o alárè ó jágbá nǹkan ó sì gbé nǹkan hánu bẹ́ẹ̀ bá lẹ̀ nífẹ̀ẹ́ nígbà àwa náà ibi tá a dúró sí ni pé bíjọba àpapọ̀ bá dán wò á fojú wọn rí mọ́ ilé aṣòfin ẹgbẹ́ òṣìṣẹ́ wọn ti wá lẹ̀dí àpòpọ̀ báyìí pé ọwọ́ táwọn dúró sí yìí iná tó lóhun òjò àtòjò tó lóhun ọ̀rọ̀ adépàtẹ tó lóhun ọ̀pàtẹ yóò jọ ṣojú ẹ̀mí gbogbo wa ẹ lọ tààràtà sójú ìwé kejì ìwé ìròyìn ti the punch. ọkà ròyìn tẹ̀ lọ́rùn tó èmi lọ́ọ́ kà fún ọwọ́ awọ mi la ọwọ́ amara wo mi. ẹ kìíní tó máa ń fún mi. ọ̀gbẹ́rò yìí mi ìmọ̀ abẹ́tẹ́yìn ọgbọ̀n tó ta rọ ọwọ́ àwo yàn ẹ lọ mu ẹ lọ wá go kí ni ẹ máa ń pè eh, pain reliever tó mọ̀ pé bó ṣe wó ńlá yóò fẹ́ wó ẹlòmíì náà la ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó bá mọ̀ pé kò kúkú sí ní tòun ó ṣe wọ́n ní òkòrò gùdú sórí aláǹgbá pín sí gbajú ni lọ tí í ṣe ni náà nù ọlọ́ọ̀ni ọba ni lọ́wọ́ sọ̀rọ̀ nàìjíríà ìròyìn kan bẹ tí ò sí nù wé láàárọ̀ tòní bí wọn bá sọmọ ya lábòsí eh, ojú ọ̀nà àrà tá a mọ̀ pariwo pariwo pariwo pariwo já sọpẹ́ ọ̀pá pàjá sọpẹ́ wọ́n ti gbé. tani ká fún ní àtẹ́wọ́ eh, alága wọn ni àbí gómìnà àti mọ́. ẹ yọ alága kú nù píkítọ̀ bóyá gómìnà ni bóyá gómìnà ni tó mo ti rí excavator abẹ́ẹ̀ ti pè tó ti dúró bẹ́ẹ̀. dúró kọ́ o ó ti ń ṣiṣẹ́. ó ti mẹ́nu bà àwọn ilé kan lápá ọ̀tún lápá òsì ó sì ti bu ilé jẹ lọ. àmọ́ àwọn ilé tí wọ́n wá bù jẹun ẹ dákun ẹ bá a san owó gbà má bínú fún wọn. tí yóò lọ́rùn lẹ́nà ìjọba ò ní í ṣe kí ìjọba ọmọ fún ọ ní nǹkan ó fẹ́ fẹ́ ojú ọ̀nà wọn ò sì ní í mọ̀ ṣe ń díẹ̀ ń ṣe é lọ́hùn kí wọ́n wá pati ìjọba ó hmm. ṣe é nù hmm. ìjọba ti fẹ́ ṣe é nù kíjọba wá ṣe ìlàdó àtàfẹ́ ṣe fún wa. àwọn ọ̀nà míì náà pọ̀ báwọn tó àrùn kí wọ́n tẹ̀ bá wọn. ó ṣe sùúrù dé wọn parí tí a tán àbí kí ni. àbọ̀bọ̀ ṣọ́ra ẹ̀ o. ìka lọ́mọkùnrin yóò ìwojú ẹ̀ o. <laughs> nígbà tí ẹ ti ń ṣe àkóbọ̀ tí wọ́n ń ṣe ojú ọ̀nà. àní kí wọ́n má dọ̀dà sí. tí wọ́n wà. ẹ bóònù ẹ̀. jọ̀ọ́ dé wọ́n parí ọ̀nà àrà àtẹ̀wọ́n ń bọ̀ àsọ́dọ̀ yìí wọ́n ti gbé kínní jígà wọn ti ń ṣe lọ lápàtó lọ́pàá ọlọ́run ó bá ní lọ́wọ́ sí ara ò sì ní ní gbogbo ẹ̀yin tí wọ́n bá fọ́ ba ilé yín a sì mọ̀ pé ìjọba àwọn ó ṣe ń tọ́tọ́ láìpẹ́ láì jìnnà ṣé wàá rí ojú ọ̀nà tó jánà nepa ọ̀hún ẹ̀ tó bá ń gbọ́ gbà lọ́wọ́ ẹ̀ kọ̀ níta àwọn sọ pé kálága ọwọ́ abánihà tí wọ́n ní àfi bí ẹ wà á lè palága kẹjọ mọ́ jókòó pàdé ìpàdé kí nígbà tí èsà wà nìkan lágbójú ọ̀nà federal honorable ti jagbà nísìn wọ́n ti ń bónú ẹ̀ wọ́n ti fẹ́ dọ̀dà bẹ̀. sọ pé kí federal honorable yẹn kó send account number sí mi tí n bá ti ń kó lórí ètò. bóyá tó bá fẹ́ tún rí omi dà sí rẹ́sùn dànù ibú ni tó tó lè fún akẹ́ àdàbí ní nǹkan kan mọ́. <laughs> ẹ já lọ sójú <laughs> ìròyìn láàárọ̀ tòní ìwé ìròyìn ti Nigerian Tribune ó ní ètí mi ó mú ìròyìn tí ń gbé ka iwájú yín gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ wọ́n ní secret employment ń lọ lábẹ́nu bẹ́ẹ̀ bá gbọ́ dáadáa wọ́n ní wọ́n ń fọgbọ́n gba èèyàn sẹ́nu iṣẹ́ ọba lábẹ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sì sọ pé ìjọba gbẹ́sẹ̀ lé gbígbani síṣẹ́ ní bo hmm. lélẹ́yìn wà àwọn asòfin lówú bẹ́ẹ̀ l'Àbújá o ilé ìgbìmọ̀ asòfin àgbà làbújá ti sọ̀rọ̀ pé àbòsí àbòsí tó ga yàtà tó lágbára jù nígboro ayé onílọ yìí o torí pé ìgbanisíṣẹ́ ní ọ̀pọ̀ yanturu ọ̀n lọ sáwọn iléeṣẹ́ kan tó jẹ́ ti ìjọba àpapọ̀ tòun ti bí wọ́n ṣe ń purọ́ fáwọn wípé wọ́n ti gbẹ́sẹ̀ lé gbígbani sí ẹnu iṣẹ́ ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí ló wá mú ẹ̀fọ́rí wá o fún àwọn asòfin yìí pé kí ló dé tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n kàwé tí wọ́n ní ìwé ẹ̀rí lọ́wọ́ tí wọ́n sì jọ lọ́pọlọ pípẹ́ àbárapá ní òní iṣẹ́ kankan ó wá jẹ́ pé àwọn kànáńkùnrí agbébọn àwọn ajínigbé àti àwọn olè ìgárá ọlọ́ṣà wọn ni wọ́n wá ráǹfààní wọ́n ń sararin dín wọ́n lọ rèé náà gàn àwọn ọmọ tí wọn ò ní iṣẹ́ lọ́wọ́ yìí ṣé wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ lè sọ ọ́ bẹ̀ lọ́wẹ̀ wọ́n ní àwọn èèyàn wọ̀nyí ni wọ́n ń gbé iṣẹ́ fún àwọn ọmọ tó yẹ kí ìjọba gbà sí ẹnu iṣẹ́ jẹ́ tíjọba ò sì gbà àmọ́ jẹ́ ń tọ́jú àwọn lójú o pé àwọn gbọ́ tó sì jẹ́ pé ó fi ìdí múlẹ̀ ní o wípé àwọn èèyàn kan wọ́n ń gba àwọn èèyàn sẹ́nu iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó sì jẹ́ wípé wọ́n ti purọ́ wípé wọn ò gbọ́dọ̀ gbẹ́ni kankan sí iṣẹ́ ìgbìmọ̀ kan nù lẹ́gbìmọ̀ asòfin àgbà tó ń rí sí ká pinre ká borí àti àjọṣepọ̀ láàrin ìjọba síjọba Federal Character and Intergovernmental Affairs ni ló ṣe àlàyé pé kí ìjọba kó bóde kó sòótọ́ rọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gba ọmọ Nàìjíríà tó níwé ẹ̀rí tí ara wọn sì dápé dáadáa sẹ́nu iṣẹ́ ọba alága ìgbìmọ̀ náà Sẹ́nẹ́tọ̀ Danjuma Laa ló sọ̀rọ̀ náà jáde pé a ah, a ah, a ah, èyí ti jẹ́ o àbọ̀ yìí táwa ń gbọ́ yìí tá à ń sọ fún yín nínú ilé kì í ṣe ní tó rújú pínpínpín ètò jẹ́ pé tá a wà á bá sọ fún yín pé omi ń jóná ẹ pé ká kó irú rẹ̀ wá á kò síta fún yín ni gbèlè ntàké e, e, omi kọ́ ni ń jóná yìí ní tá à ń sọ fún yín original tọrọ tó tó kò tí ì sí sẹ́ńtọ̀ láà ń ló sọ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà afẹ́ kí wọ́n bóde kí wọ́n sọ̀rọ̀ fún wa níbo lẹ gbé ìwé embargo tẹ́lẹ̀ gbélé ìgbanisíṣẹ́ ẹ̀ sọ fún wa torí pé ààrẹ wa lórílẹ̀-èdè nàìjíríà kò tí ì lanu pínpín káàrẹ́ ọ sọ̀rọ̀ síta wípé yes embargo ń bẹ wọn ò gbọ́dọ̀ gba àyàn kankan ṣiṣẹ́ o ṣùgbọ́n àwọn kan tó jẹ́ pé wọ́n rí nǹkan jájẹ tí wọ́n jẹ́ lọ́gàlọ́gà lẹ́nu iṣẹ́ ìjọba àpapọ̀ ẹ̀bùrú wọn ń gbà tí wọ́n fi ń fi àwọn èèyàn kan tẹ orí àga tẹ pọ́n tí wọ́n sì ń gbà wọ́n sẹ́nu iṣẹ́ ọba ó ṣe ń láti jẹ́ bẹ́ẹ̀ ó ṣe ń láti jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n parí ìpàdé òun sí tí wọ́n sọ pé kíjọba àpapọ̀ kó má wòran o kí wọ́n rí i pé iṣẹ́ dé fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà tó kí wọ́n gbà sí láìpẹ́ láì jìnnà. tọ́ ọ̀rọ̀ lórí ti ìgbanisíṣẹ́ ètò ìrónilágbára kan náà rèé tí iléègbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí ní àtọ̀pinpin rẹ̀ á sì wáfin ìdí kókó ohun abárínbẹ̀ ọ̀tẹ̀ wà lọ́rùn gẹ́gẹ́ bí ààbò àtìsìn. iléègbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n gbé ìgbésẹ̀ kan tó lákin lọ́sẹ̀ tá a wà yìí wọ́n ní ẹ̀dùn náà o àwọn kan làwọn wá aṣojú ní iléègbìmọ̀ aṣojúṣòfin lókè àmọ́ bí àwọn bá ń padà sílé tí wọ́n bá ń fi òkó kí àwọn káàbọ̀ á jẹ́ pé àwọn ò ṣeré ni káwọn máa lọ tẹ́rígba òkú nílé ìgbésẹ̀ tó yẹ káwọn gbé káwọn ya gbé lójú ọ̀gán wọ́n ní èéṣe tá a ṣe gbé ìlànà kalẹ̀ pé a ṣe ètò ìrónilágbára fún àwọn ọ̀dọ́ láwọn ìjọba àbílẹ̀ gbogbo tí ń bẹ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà àwọn ìjọba àbílẹ̀ gbogbo tí sì ń bẹ jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà ó ń lọ bíi ẹgbẹ̀rin ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ seven hundred and seventy four local governments ńlá ní nílẹ̀ wa nàìjíríà báyìí ẹgbẹ̀rún kọ̀ọ̀kan sì ni a ní yóò jẹ́ láti ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan ó ní tẹ́ ẹ bá sì gbàgbé ẹnìkan sọ̀rọ̀ ọ̀hún nígbà náà ẹni tí í ṣe ọ̀kan lára àwọn ọmọlẹ́gbìmọ̀ Mohammed Gaddafi Kazaure nígbà tó ń sọ ní ọjọ́ kejìlá oṣù kẹwàá ọdún 2020 yìí pé ààrẹ Muhammadu Buhari bí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ yìí o ìrónilágbára ọ̀hún yóò lọ yóò lè mú kí ìṣẹ́ àtòṣì ó tán pé ìjọba àbílẹ̀ tá a bá gbélé rí àwọn èèyàn tó ń lọ bí ẹgbẹ̀rún kan tá a ró lágbára gbogbo nǹkan tó kù tó ń rùn ńlẹ̀ kò ní pẹ́ tán ìṣẹ́ àtòṣì kò ní pẹ́ dohun àfìsẹ́yìn tẹ́gun alárèéfínṣọ́ àmọ́ o kí ló wá dé o láti ìgbà náà tó jẹ́ pé tọkọkùn kọjá ńlá gbọ́ àti ìmọ̀ báàbù ibi tó forí sọlẹ̀ sí gan títí di àsìkò tá a wà yìí wọn ni bẹ́ẹ̀ ṣe fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ tẹ́ ẹ sì finá gbé gbogbo àwọn tó jẹ́ ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí ètò lẹ́unilágbára àti ìléṣẹ́wọ̀gbẹ́tẹ́ ẹlẹ́fẹ́ ṣe títí di àsìkò yìí tẹ́ ẹ sì ṣe àwo tọpinpin rẹ o àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè ọ̀dọ́ àti ọ̀rọ̀ iṣẹ́ ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti gbéṣẹ́ lẹ́hàn lọ ẹ mú àbọ̀ wá àbọ̀ ẹ bá mú wá ni ó sọ báàbù bíi tá à ń rè gan lórí ọ̀rọ̀ kó má bàa di pé àwa àti ìjọba àpapọ̀ àjọ gbé pẹrẹgì kaná àmọ́lẹ̀ báyìí ni ròyìn eléyìí wà lórí ọ̀rọ̀ àyálọ àyálọ wọ́n ní bẹ́ẹ̀ bá rí Sunday Adéyẹmọ Sunday bẹ́ẹ̀ bá sì rí Nnamdi Kanu ẹ má bu o wọ́n ní ṣe rí àwọn méjèèjì yìí ohun tí wọ́n ń fọ̀ jáde gẹ́gẹ́ bí ohun akin pé à ń yálọ à ń yálọ kì í ṣẹjọ́ ọgbọ̀n ó ní ohun tí gbogbo àwọn èèyàn tó wà lẹ́kùn kálukú wọn tó ń fọ̀ ni ṣùgbọ́n àwọn tẹ́ ẹ rí tó fojú hàn degedegbe gbangba níwájú ìta ń làwọn tẹ́ ẹ ń rí yìí ó ní nǹkan kan ìlú sì ń mì ní lògbòlògbò ará oko ni ò tí ì tètè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńlé pé ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ ó ti fọwọ́ ba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí nǹkan ò sì rójú kò sì ráyè ń ló fa gbogbo àwọn ọ̀rọ̀ tó ń jẹ jáde wọ́n ní Nnamdi Kanu ó lè jẹun ẹ̀mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lójúmọ́ wọ́n ní ẹni tí í ṣe Sunday Igboho ó lè jẹun ẹ̀mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ lójúmọ́ ṣùgbọ́n àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n ń jìjà yìí fún tó jẹ́ pé àwọn tí wọ́n ṣẹ̀ ń dìde bọ̀ ńlẹ̀ tí nǹkan ń ṣe gan ó ní àwọn òyìn gan wọ́n pọ̀ ju iye àwọn tẹ́ ẹ rí tí wọ́n wà nígboro lókè lọ. bàbá olóyè Edwin Clark ọ sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n àtàrù jẹ̀ga alága àjọ elétò òdìbò tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn méjèèjì wọ́n jọ sọ̀rọ̀ yìí wọ́n ní irú nǹkan tí wọ́n wá ń pè é fún wọ́n ní wọ́n ń pè é fún yín pé àwọn fẹ́ ya lọ o àwọn fẹ́ ya lọ o àwọn fẹ́ ya lọ o àwọn ibi tí bàtà ti ń ta kówó ẹkùn kálukú wọn lẹ́sẹ̀ ni ló ń fa èpè tí wọ́n ń pè tẹ́ ẹ̀ bá wá fẹ́ máa gbẹ́ ìgbé à ń ya lọ à ń ya lọ mọ́ ẹ pín ire ẹ láàárẹ̀ kíkan ọ má jù kan bí itọ́ lọ́fà mọ́jọ kọ́ má bà wá dẹ̀yìn dóhun àbámọ̀ díkọ́ tí kọ́ni lọ́fun kọ̀ọ̀kọ́ wọn ni ẹ ṣe àtúntò orílẹ̀-èdè wa nàìjíríà lójú ọ̀gán ó wá ní kẹ́ ẹ máa wá gbọ́ ò tẹ́ ẹ bá tètè ṣe àtúntò orílẹ̀-èdè wa nàìjíríà kó tó di ọdún 2023 tá a dìbò ẹ tètè lọ mẹ́sẹ̀ kó gbé báyìí kó wà nú ètò yín tẹ́ ẹ bá ti wá ṣe tí 2023 fi dé tí ètò ìdìbò 2023 tún gorí ẹ̀ ìpè àyálọ àyálọ ẹ̀ tún máa gbóòrin rẹ̀ tí ó máa dún lákọlákọ wọ́n ní ṣe bí torí kírun nǹkan báyìí má bàjẹ́ ni wọ́n fi gbé àpérò ńlá kan kalẹ̀ ńgbà kan àná rí tí wọ́n pè ní ìgbìmọ̀ ti confab wọ́n ní national conference ọ̀hún tí wọ́n ṣe lọ́dún 2014 àbọ̀ rẹ̀ dà lábẹ́ ààrẹ àná tí í ṣe ọ̀mọ̀wé Goodluck Jonathan wọ́n ní wọ́n gbé àwọn ọ̀gbààgbà àwòrò ṣàṣà orílẹ̀-èdè nàìjíríà kalẹ̀ wọ́n forí korí wọ́n fi kùn lukùn wọ́n sọ ọpọlọ kalẹ̀ látinú pọ̀kọ́ wọ́n wá to gbogbo rẹ̀ sílẹ̀ létòlétò tágbàdo tọmọ tiẹ̀ lórí bí nǹkan ó ṣe sanmọ́ngá sanmọ́rin sẹnure fún orílẹ̀-èdè yìí títí di àsìkò tá a wà yìí à ń gbọ́ ni wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe títí títí tó fi di àsìkò tá a wà yìí wọn ò ẹ wá ṣetán ẹ wá ní káwọn èèyàn má kọrin àyà lọ à ń lọ à ń bẹ́ lọ wọ́n ní wọ́n tún máa kọ́ o àfi kẹ́ ẹ lọ ṣiṣẹ́ lórí àbọ̀ kọ́ńfàbù ti ọdún 2014 kẹ́ ẹ sì ṣe àtúntò orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́ ẹ bá ti ṣe ẹ rí i pé gbogbo àwọn èèyàn wọ̀nyí wọn ò ní pariwo àyíyá lọ́mọ́ wọn ò rí i pé omi ti ṣọ̀kọ́ ó ti sọ̀ǹtọ̀ sínú ẹ̀ gbogbo nǹkan tó yẹ kí ó kan apá òkè ó kan apá òkè èyí tó yẹ kó kan apá àṣàlẹ̀ ó kan apá àṣàlẹ̀ tààrin náà ńlá àríwá gúúsù àti wọ̀ọ̀rùn àti láàrẹ̀ kálukú ló ń jẹ àjẹyó àtàjẹsẹ́kùn ní nǹkan sì ṣẹnu re ó ní lẹ́yìn eléyìí kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ bí orin eléré bẹ́ẹ̀ bá iṣẹ́ àtúntò orílẹ̀-èdè nàìjíríà tí ètò òdìbò 2023 fi wọlé mọ́ yín lọ́wọ́ ariwo à ń ya lọ ẹ tún máa gbọ́ ò lẹ́nu àwọn èèyàn èmi kọ́ ọmọ sọ Edwin Clark àti ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀gá ńlọ́sọ̀rọ̀ ojú ewé tẹ́tìrì ìkeje ìwé ìròyìn ti Vanguard ibẹ̀ ló wà. níbi tí mo ti mú ìròyìn lẹ́ẹ̀kan ni wọ́n tún ti mú eléyìí ojú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ti Nigerian Tribune. it's alright. níbi tí àgbà ọ̀jẹ̀ onímọ̀ nípa òfin lórílẹ̀‐èdè Nàìjíríà tó tún ń jà àfẹ́tọ̀ ọmọnìyàn ọ̀gbẹ́ni Fẹ́mi Fálànà tó ti sọ̀rọ̀ síta báyìí wípé kò rújú mọ́ o báyìí wípé Alhaji Lai Muhammed ti ṣe mínísítà fún ètò ìròyìn lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀n kọjáàyè pàápàá lórí ọ̀rọ̀ tó sọ tí wọ́n ṣe ìwádìí lórí ìkọjá ìyá àwọn sars jóni tó rọ lùgbẹ́ ní ọjọ́ àlárúbà ti àná òde yìí gbajúgbajà onímọ̀ nípa òfin Fẹ́mi Fálànà ó kó ìlàlẹ́ ọ̀rọ̀ fún mínísítà Lai Mohammed fún ọ̀rọ̀ ìkọjáyè èyí tí ó bẹ̀rẹ̀ sí ní sọ tó yìí sọ pé ó lè mú akùdé dé bá ìlànà òfin àti ìdájọ́ òdodo lórílẹ̀‐èdè Nàìjíríà kódà ó pè ní ó kọkàn léyìí tí ó sọ yìí pé adójútọ̀gá rẹ̀ ìní Lai Muhammed èyí ò ààrẹ wa Muhammed ìlú ààrẹ wa eh, ààrẹ wa Muhammadu Buhari ìní eh, wọ́n ń pè ní ọ̀gá Lai Muhammed nínú ìròyìn yìí ẹni tí ṣe àgbà òjò onímọ̀ nípa òfin senior advocate of Nigeria wọ́n ní òun náà kò tiẹ̀ wá fi bò rárá rà ọ́ wípé ọ̀rọ̀ tó jáde látẹnu Alhaji Lai Muhammed ó ti fi hàn pé ìjọba ti ń bẹ níta kò kájú ẹ̀ rárá bí ti ìwù kọ́ kí wọ́n ṣe ìwádìí tó tó irú ìwádìí tí ẹ gbé kalẹ̀ ní nípasẹ̀ ìpakúpa tí wọ́n pẹ̀ yàn ní lẹ́kí níjò ní kẹ́nìkan wá sọ pé àwọn tí wọ́n jókòó ṣe ìwádìí ọ̀rọ̀ yìí pẹ̀lú gbogbo ìwé kànjàn ìtọ́jà aláwẹ́ bíi ọ̀ọ́dúnrún lé mẹ́sàn-án three hundred and nine page report tí wọ́n gbé kalẹ̀ kí wọ́n sọ pé fake news ìní eléyùn mọ́lẹ́ ti mọ̀ pé irú ẹni tó ń sọ̀rọ̀ báwọn ẹ̀yẹ̀ wò dáadáa ó ṣe pé alhaji lai muhammed nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ní ọjọ́ tí wọ́n rọ àbọ̀ wádìí tó rọ lùgbẹ́ ó ní ẹ̀yin ó ti mọ̀ wò ó pé ó yẹ kó máa béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ kó tó pé yóò máa fèsì tó pé bọ́yọ̀ ti gbàgbé ni o pé ní november eighteen twenty twenty one ààrẹ wa muhammadu buhari ó ṣe ìpàdé ní ìlú àbújá pẹ̀lú akọ̀wé àgbà fún ìjọba ilẹ̀ amẹ́ríkà united states secretary of state ọ̀gbẹ́ni anthony blinken tí wọ́n jọ ṣàlàyé nínú ìjókòó tí wọ́n jọ jókòó mbẹ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà pé wọ́n dúró lórí àwọn ìwádìí táwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣe látàrí kọjáyé àwọn sars ètò wáyé lọ́dún tí ó kọjá lọ wọ́n ní ààrẹ wa muhammadu buhari ìní sọ fún àlejò tọ́wọ́ bá a níbẹ̀ wípé ìjọba àpapọ̀ ò ní kánjú fèsì kò sì ní kánjú gbé ìgbésẹ̀ kankan torí pé wọ́n ní àwọn ìpínlẹ̀ tí gbogbo àwọn nǹkan yìí ti ṣẹlẹ̀ wọ́n ti gbé àwọn ìgbìmọ̀ olùwádìí kalẹ̀ ààbọ̀ wádìí òun ìní ó jẹ́ kí ìjọba kó tó fèsì lé lórí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wá wo ọ̀rọ̀ tó jáde látẹnu Alhaji Lai Muhammed ó ti fi hàn wípé ìgbéraga ó ti rúbò lójú àti wípé ìkọjáyè pẹ̀lú agbára tí ń gùn ní gùnkúgùn display of executive rascality wọ́n ní ní eléyìí English tí wọ́n fi gbénu pé kí Alhaji Lai Muhammed kọ́mọ̀ tiẹ̀ dúró kọ́gà rẹ̀ ó fi sọ̀rọ̀ kó fi mọ ọ̀rọ̀ gbogbo nǹkan lògbẹ́ wọn lé lè ti fi hàn pé ìjọba tí ń bẹ lóde kí wọ́n kíyèsí ara ni nípasẹ̀ ọ̀rọ̀ tí ń jáde látẹnu Alhaji Lai Muhammed. ká tó lọ sí ojú ọjà ẹgbẹ́ àkòrí eléyìí wọ́n ní òǹlàjà a máa fara gbọgbẹ́ gbogbo òṣìṣẹ́ aláàbò pátá. Hmm? lọ́pọ̀lọpọ̀ gbà. Hmm. Hmm. wọ́n sì tún ní ìbùkún ni fún olùlàjà. ọmọ ọlọ́run láàmú ẹni ẹni DPO kan ló forí gba òkò yìí. wọ́n ní ọmọ ọ̀dọ̀ rere náà fi ọgbọ́n ṣe inú òwe mọ́ náà láti rí gbogbo ah. ẹ̀ náà èèyàn ah, ah, fọgbọ́n ṣe náà ni o. ní ìpínlẹ̀ Ògùn mhm. DPO ń gbìyànjú àti pẹ̀tọ̀ àlàáfíà láàrin àwọn ọmọléèwé tí wọ́n ń jà wọ́n sì bú wọ́n mú òkò wọ́n fi bú orí odidi DPO. látàrí DPO. ha lábẹ́ òrùn tá a wà yìí. ok ok. friday twenty sixth november gbogbo ọkùnrin tó ṣe tá àti àlùyọ ló máa kóra jọ pọ̀ nínú ìjọ csc àgbàlá àtúrà onífẹ̀rẹ̀ òde ńbàdàn nípa ìfàmì òróró yọ àṣẹ láti àlùyọ máa bàlẹ̀ gbogbo ọkùnrin ọ̀pẹ máa dé bá a ṣe dànù lẹ́yìn ìṣòro oṣù kọkànlá yìí ẹ̀yin mọ́mí ayọ̀ǹda dádìgì wọ́n wá gbàdúrà ọlọ́run máa lo prọfẹ̀t dr st abiara prọf and evangelist Wadwa, pastor peter akitola àyànbóyè sona superintendent olùgbàlejò ọlọ́run máa lo pastor philip olùṣègùn adémọlú pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè wọ́n àgbà ìgbàlà ìwòsàn ìdáǹdè lọ́jọ́ friday twenty six november látàgọ́ méjìlá alẹ́ nínú ìjọ csc àgbàlá àtúrà onífẹ̀rẹ̀ òdìbàdàn CAC men association àgbàlá àtúrà ìbàdàn sona headquarter lọ́lọ́run pàṣẹ ìṣòro ìfún àṣẹ àlùyọ́ máa bàlẹ́ olóṣù nígbà bẹ́ẹ̀. Oo Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ òtún pélé mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá fẹ́. Ẹ̀wò tẹ́ reception wa. Ó rẹwà ó mọ tó ti tó. Àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, ẹyẹ mà ga. Tábà ń ààyè ìgbọ́kọ̀sí ń bẹ. tá bá ń ṣayẹyẹ tá bá ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. káìsàn má ṣe wá kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wà láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún àìsàn ju ká máa wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́po mrs nítòsí bishop phillips academy ìwó ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì. Oyalelenu ṣoṣo TSC Mountain Top Ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o. Ìrànlọ́wọ́ àwọn akọni lágorí ti twenty twenty one. Ó yá gbogbo aládùúwà. Ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa nínú pàdé àdúrà máa ọlọ́dọọdún yẹn ni o. God of our fathers látọjọ́ Monday twenty second di Friday twenty sixth November help for the hero làkórí God of our fathers. Jésù rẹ̀ lọ́wọ́ aláìléèyàn fẹ́ lo àwọn ìránṣẹ́. Prophet Mark Akínbíyì, Pastor Akínpẹ̀lú, Reverend Wálé Adéoyè, Prophet Bùnmi Jésù Yínká, Prophet C. Ọláyà, Prophet Ẹ̀sáyà Ọ̀ládé ọmọ wòlíì, Bishop and Prophetess Lucas. Àwọn olórí ẹ̀mí ìlà ìjà kí tó ní ọlọ́run sọ bẹ́ẹ̀. Kẹ́mi Ríobo, Yemi David, Bọ́sẹ̀ Super, Esther pásítọ̀ palẹ̀mọ́ táíwò ògùn bíyì ọ̀pẹ́yẹmí madu máyọ̀ wálì dámilọ́lá daniel tolú ibi tó yẹ olùgbàlejò ni wòlíì olúfẹ́mi òní prayer city ti cac maintain tọ̀blẹ̀ lẹ́nu sọ́nsọ́ láti máa pàdé o ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ máa wà fún gbogbo èèyàn màmá ìyàbọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ ọ̀rẹ́ rẹ ló wáá fẹjọ́ rẹ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún àwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá eré kọ́lá ló ń ṣe nípàdé aláboyún ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ lọ mú gèlè mi kémi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀ látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ àmẹ́ amẹ́ríkà. Amisu sáréjẹ ń já ọ sí nǹkan kan má pariwo ilé ìtajà Place àjọ̀dún ọdún kẹfà pẹ̀lú àjọṣepọ̀ Tecno làwọn èèyàn ò fi jìfà ìdínwó tó já scale. Hmm, máa gbé e mọ́ra. ìwọ rè yí kéyìí Tecno Camon eighteen series ojú ẹsẹ̀ ló gba fóònù míì lọ́fẹ̀ẹ́. lórí gbogbo Tecno Spark eight tẹ́ ẹ bá rà ẹ̀bùn ten thousand naira dúró dè yín tẹ́tẹ́ wọ́n gbà lẹ́yìn ọ̀ṣọ́ka gbogbo oníbàárà tó bá ra Tecno smartphone ni ó gbẹ̀bùn tó jọjú látọ̀dọ̀ Tecno fúnra wọn nínú Play Tecno product láforí ẹ̀ sọ sẹ́mísà ó sì ní mọ́ pariwo. ará àdúgbò lè ṣàjọ̀dún ọdún mẹ́fà o àṣekágbá ìgangan ni ó falẹ̀ ya nígbà tí Tecno bá gbé náìsì wá sílé ìtajà play tí ń bẹ ní ìwòrò òdùnbàdàn lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí November twenty six. ìdààmú jìgìjìgì ilé ìtajà plẹ́ẹ̀nù lọ́ọ̀kan òun tantalizer building ìyànà mọ́nàtán ìwòrò òdùn ìbàdàn ó yẹ pè wá lórí aago zero eight zero nine three three seven three three three three tàbí www.playonline.ng pẹ̀lú ẹ̀dínwó tó já sí láàfin ṣàjọ̀dún ọdún kẹfà ní ilé ìtajà play. òkìkí tún ti ń pọ̀ ìsọjí alágbára tó ń wáyé fc bank crusaders international alájẹ̀bàdàn lọ́dọọdún ó tún ti yà ó ministry gbogbo ènìyàn yá ọlọ́run tún ti ṣetán láti jẹ́wọ́ agbára ẹ̀ nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tá a pé àkórí ẹ̀ ní a new song orin tuntun ìsẹ́mbà eight nine ten ìsọjí alágbára ńlá yìí máa wáyé o bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án lẹ́mọ jùlọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta olùṣọ́ prophet doctor bukuyi ojo jp olùgbàlejò àgbà tó fi mọ́ ikọ̀ àtirújọ́ ọlọ́run mi prophet john olúwàpẹ̀mí pastor etí williams pastor israel ayọ̀dẹ́lẹ̀ superior evangelist ọlátọ́sọ̀ ọ̀ṣọ́fà venerable superior evangelist service kìkì gbogbo wọn lọ tó máa ṣiṣẹ́ wòlíì ní sọ́jà alágbára la yìí. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀. evangelist àpèké ọlọ́gbọ́gbọ́ falẹ̀ mi. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó máa wáyé ní fc bá miracle ground. tó wà lẹ́yìn ilé ọba àtàlà kí ẹ̀ṣẹ̀bọ̀ ìbàdàn. aṣálẹ̀ friday december seventeen ní praise night. ìkórèjọ fc bá dọjọ́ sunday december nineteen ọdún yìí. ó máa lárinrin jù. jájọ pàdé níbẹ̀. omi yóò lọ ta olójú òní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ ó kò wọ́ bẹ́ẹ̀ lónílùú òní fẹ́ ó tú èyí ló mú kí gbogbo àgbáríjọpọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ agbẹ́bọ̀ọ́ nípínlẹ̀ ọ̀yọ́ central working committee for ball drilling in ọ̀yọ́ state láti kéde fún gbogbo ẹ̀yà aráàlú àtúníbàárà wa wípé àwọn àṣàwọ̀ akọ́ṣẹ́lákọ́tì àtàwọn tí ò kọ́ rárá ti pọ̀ nílùú tí wọ́n sì ń pera wọn ní akọ́ṣẹ́mọṣẹ́ ball drillers wọ́n ti ń bà wá lórúkọ jẹ́ wọ́n sì lè dá wàhálà alẹ̀ ọlọ́mọdé àrí wàhálà alẹ̀ rírí búdí èyí central working committee for ball drilling nípínlẹ̀ ọ̀yọ́ ń kéde wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ agbẹ́bọ̀ọ́ nípínlẹ̀ ọ̀yọ́ ti wà ní ìdáwọ́kọ́ kọ́ná báyìí láti yọ àwọn kàńdá kúrò nínú ìrẹsì. àwa ń fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀yin aráàlú lákòókò yìí. tẹ́ ẹ bá ti rẹ nìkẹ́ni tó ń gbẹ́ bọ́ o tàbí tó fẹ́ gbẹ́ bọ́ o fún yín. ẹ béèrè ìwé ìdánimọ̀ tẹ́gbẹ́ fún. tàbí kẹ́ pe àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. o oh seven o oh eight eight seven o oh three seven seven eight tàbí o eight o three five seven o four o six five. nígbà tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ padà a ó kéde fún yín. ó sì ṣeé ṣe kí iye owó tá a máa gbẹ́ bọ́ o yí padà sí ti tẹ́lẹ̀. ṣùgbọ́n nítorí ìrọ̀rùn o. ẹ ṣe púpọ̀ Central Working Committee for borehole drilling in Oyo State. ọdún ìkórè ọdún kórèrè. Ògo ni fún Ọlọ́run wa lókè ọ̀run. Ìjọ I will make heaven gospel church tó wà ní Moboluwa Dúró bus stop ojú ẹ̀kún road odò ọ̀nà eléwé oríta challenge Ìbàdàn tó máa ṣe ìdúpẹ́ àti ìkórè ọdún méjìdínlógójì thirty eight harvest and thanksgiving service. Àkòrí ìtọ́dún yìí àjàrà nínú ọgbà àjàrà rẹ̀ John fifteen verse five ní Friday twenty six November Oh God deliver my destiny. Láago kan ọ̀sán sí márùn-ún ìrọ̀lẹ́ alẹ́ Friday la máa yin Ọlọ́run praise night ló máa wáyé bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ àwọn olórí ẹ̀mí tó máa mínísítà ní Fọláṣadé Táíwò Pẹ̀lúmi Adébánjọ aishopfs senior kórèdé daniel ọmọlá di méjì àròjà one wálé victory àtàwọn míì bákan náà ní sátọ̀dẹ̀ ní health talk máa wáyé láago mọ́kànlá àárọ̀ tá a lè mí nínú ọgbà àjàrà rẹ̀ làkànṣe tó tó máa tẹ̀lé láago méjì ọ̀sán ọjọ́ sunday twenty eight november nìdúpẹ́ àti ìkórè oníwàásù ọjọ́ náà ní pastor láolú iyọlá late primate prophet Doctor isaiah ọ̀ṣẹ́làjà jp lọ́lùdásílẹ̀ gbogbo ọ̀nà ló já sí i will make heaven gospel church tó wà ní moboluwa dúró bus stop ojú ẹ̀kún road odò ọ̀nà eléwé oríta challenge ìbàdàn jésù oníṣẹ́ ìyanu ó máa péré fún gbogbo wa níbi ìkórè ìtọ́dún yìí ẹ jẹ́ ká jọ pàdé níbẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ẹni tí í ṣe alága àtolùdásílẹ̀ Gastap filling station Alhaji Saheed Ọmọgbọ́láhàn tí gbogbo èèyàn mọ̀ sí ọba Mobil ó ti buwọ́lu gbígbàṣẹ́ gbígbàṣiṣẹ́ àwọn ọ̀dọ́ tí wọ́n bá ṣe tán láti ṣiṣẹ́ níbi ilé epo tuntun àgbàyanu eléyìí tí ó tún di sísí lágbègbè Ọjọ́ nílùú Ìbàdàn láìpẹ́ yìí lásìkò táwọn oníròyìn tí wọ́n ń fọ̀rọ̀ wá alihaji saheed ọmọgbọ́lá hàn ọba mobi lẹ́nu wò ó ń ṣe lálàyé wípé inú òun dùn gidigidi kò ṣe pamọ́ra o nípasẹ̀ gbogbo èròǹgbà ọkàn òun láti gba àwọn ọ̀dọ́ ṣiṣẹ́ àti wípé ọ̀rọ̀ òun ó ti di òótọ́ lásìkò tá a wà yìí o alihaji saheed ọmọgbọ́lá ọba mobi ó tún tẹ̀síwájú náà ọ̀rọ̀ ẹ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà yóò dára pẹ̀lú àánú ọlọ́run ọba o bákan náà àwọn ìlànà ìkọ́ni látọwọ́ ẹni tí í ṣe bàbá òun àti adarí rere láwùjọ olóyè Salman Àkànní Ọ̀làdìtì ẹni tó ti kọ́ gbogbo èèyàn nípa ríran ọmọnìkejì lọ́wọ́ kó lè bá jẹ́ èèyàn láyé Alhaji Saheed Ọba Mobi ó tún sọ di mímọ̀ wípé iṣẹ́ rere ó sì ń tẹ̀síwájú látọwọ́ òun láti tún máa mú àdínkù débá owó epo rírà nínú ilé epo Gastap káàkiri láì wo ti àwọn ọ̀tá agbẹ́nilẹ́sẹ̀ tí wọ́n ń gbìyànjú láti fawọ́ agu sẹ́yìn amásáwo gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àtìlẹ́yìn Ọlọ́run ọba ó ní ọ̀pákùtẹ̀lẹ̀ iléeṣẹ́ Gastap káàkiri o Alhaji Saheed Ọba Mobi ó tọ́ka sí gbogbo ayé sọ̀rọ̀ látọwọ́ àwọn ọ̀tá àlọsíwájú táwọn èèyàn ọ̀hún sọ káàkiri lórí ìkànnì ayélujára wípé ibùba àwọn ajínigbé ó wà lẹ́gbẹ̀ẹ́ iléeṣẹ́ òun irọ́ tó jìnnà sóòótọ́ ó fẹ́gẹ̀ ròyìn gbá nìròyìn ọ̀hún o eléyìí tó sì yẹ káwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n ṣèwádìí ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ láìpẹ́ yìí àwọn abanilórúkọjẹ́ wọ̀nyí wọ́n ń gbìyànjú láti lè bá a kó èrí igi yóò bì láàánú o láìmọ̀ wípé igi tọ́lọ̀ ń bá ti gbìn kò sí ẹni yòówù tó lè fagi ọ̀hún tu o lákòótán alihaji sayed ọmọgbọ́láhàn ọba mobi ó ń ṣàtúpalẹ̀ ọ̀rọ̀ ọ̀hún wípé gẹ́gẹ́ bí èròǹgbà ọkọ̀ òun láti ṣèrànlọ́wọ́ fún àwọn èèyàn tí wọ́n bá nílò rẹ̀ láwùjọ ló fà á tóun fi ń ṣe bẹ́ẹ̀ láì wo ti àwọn ẹlẹ́gàn alihaji sayed ọba mobi ó ń ṣàlàyé ẹ̀ wípé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo òun ti kẹ́kọ̀ọ́ nípa mímú ọmọnìkejì mímúnú wọn dùn èrè tó pọ̀ gbáà ó sì wà ń bẹ̀ fún ìdí èyí káwọn agbófinró kí wọ́n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọn lórí iléeṣẹ́ Gastap tó wà ní òpópónà Lagos Ibadan Expressway lẹ́yìn náà agbẹjọ́rò òun yóò ṣèwádìí ọ̀rọ̀ òun finifini òṣìṣẹ́ bíi ogójì ni wọ́n ń ṣiṣẹ́ nílé epo Gastap ọ̀hún o gbogbo ẹni yòówù tí wọ́n bá lọ́wọ́ sí irúfẹ́ ìwà àbàjẹ́ bẹ́ẹ̀ wọ́n fojú winá òfin lásìkò tá a wà yìí ìlú Ìbàdàn ò ní bàjẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ àti orílẹ̀-èdè nàìjíríà kò ní í dàrú o. ajá balẹ̀. the eight fashion academy tún gbé nǹkan ra dé o wákọ bí a ṣe ń ránṣọ bí ó yàtọ̀ sáwọn tó kù ó rọrùn ìrọ̀rùn ló máa bá dé. bẹ́ẹ̀ni o the eight fashion academy pẹ̀lú ìbáṣepọ̀ institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ lóníkẹ́ wa kọ́ṣẹ́ aṣọ ríro lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege ní the ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor ọmọ house òní ànsán ládojúkọ palms Small. Green road ìbàdàn telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form ma close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november december àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́ lẹ́yìn ẹ ò gbúdọ̀ mí ìsẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. gẹ́gẹ́ bí ìlérí táwọn alága ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀talélọ́gbọ̀n yìí ká ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ṣe kí wọ́n tó dé orí ipò pẹ̀lú àtìlẹ́yìn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí àbíọ́dún mákindé ìdí nìyí tí gíláàsì kàwé ọ̀fẹ́ jákèjádò ìjọba àbílẹ̀ tó wà nípínlẹ̀ ọ̀yọ́ láti lè bá a dẹ́kun àrùn ojú fífọ́ tàbí àìríran kàwé déédéé à ń rọ oníkálukú láti tètè lọ fi orúkọ sílẹ̀ níjọba àbílẹ̀ eléyìí tó bá súnmọ́ wọn nítòsí láti àkókò yìí lọ kẹ́tò lera ojú ọ̀fẹ́ ọ̀hún kó lè bẹ̀rẹ̀ ní pẹrẹu lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2021 tá wà yìí báyìí ni ètò ọ̀hún ló ṣe lọ ní sísẹ̀ǹtẹ̀lé ọjọ́ ajé monde ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2021 tá wà yìí Ìbàdàn North tó wà ní géètì àti Ìbàdàn South East mọ̀pọ̀ nílùú Ìbàdàn òní ó ti wáyé o aago mẹ́sàn-án òwúrọ̀ gẹ́gẹ́ láwọn ètò ọ̀hún yóò máa bẹ̀rẹ̀ tó bá di ọgbọ̀njọ́ oṣù kọkànlá Ìbàdàn North West Onírèké àti Ìbàdàn South West Alẹ́sìnlọ́yẹ́ ọjọ́ kìíní oṣù kejìlá ìjọba àbílẹ̀ ọ̀nà tó wà ní Àkànrán àti Olúyọ̀lé Ìdíayùnrẹ́ ọjọ́ kejì oṣù kejìlá Ẹgbẹ́dà àti Lágelú tó wà ní Ìyànà Ọ̀fà ọjọ́ kẹta oṣù kejìlá ìjọba àbílẹ̀ ìdó àti akínyẹlé tó wà ní mọ́níyà nílùú ìbàdàn ọjọ́ kẹfà oṣù kejìlá ọ̀yọ́ east tó wà ní kóṣobo àti àfijio ọjọ́ keje oṣù kejìlá ọ̀yọ́ west òjòǹgbòdo àti àtìbà tó wà ní ọ̀fà mẹ́ta ọjọ́ kẹjọ oṣù kejìlá ògoolúwa àjáàwá àti ògbómọ̀ṣọ́ south tó wà ní arówómalé ọjọ́ kẹsàn-án oṣù kejìlá sùúrùlérè ìrẹsàdú àti ògbómọ̀ṣọ́ north ọjọ́ kẹwàá oṣù kejìlá oríire tó wà ní ìkòyí ilé àti ọlọ́run ṣògo tó wà ní ìgbẹ́tì ọjọ́ kẹtàlá oṣù kejìlá ìrẹ́pọ̀ kìṣí tó wà ní òkè ògùn àti òrè lópé tó wà ní ìgbòho ọjọ́ kẹrìnlá oṣù kejìlá saki east tó wà ní àgọ́ àmàdù àti saki west ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá àtisbo tó wà ní tèdè àti ìtẹ̀síwájú tó wà ní òtu ọjọ́ kẹrìndínlógún kájọlà òkè o àti ìwájọwà tó wà ní ìwéré ilé ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ìbarapá east tó wà ní èrúwà àti ìsẹ́yìn tó bá di ogúnjọ́ oṣù kejìlá ìbarapá north ayétẹ̀ àti ìbarapá central tó wà ní igbó ọ̀rà ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ìbàdàn north east tó wà ní ìwó road gbogbo ẹ̀ gbogbo ẹ̀ látọwọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ṣègùn ojú tá a mọ̀ sí maro eye care and optical services tó wà ní nọ́mbà ninety five Iwo Road ládojúkọ Unity Bank PLC Penny Consult Building Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìmọ́lẹ̀dé òkùnkùn ẹ̀ paradà. ajá balẹ̀ ajá balẹ̀. This is a blockbuster don't want to miss the biggest and mother of all. This one is Gidigba. Which movie are you hyping like this? This is not a movie. It is Foodco Black Friday Gidigba sales. Power oil 4.5 liters at 5,999 naira 99 kobo. Sunlight 2 kg 999 naira 99 kobo. Buy Binato blender with grinder BLG 452. Get a carton of Indomie 70 gram free. Buy dining table five seater, get a microwave oven free. Buy Binaton fan 1660, get a carton of Indomie 70 gram free. Visit any food court store in Ibadan to get this and many more Gidigba savings. Or visit www.foodco.ng. Promo runs from 26th to 28th November 2021. Offer last while stock lasts. Terms and condition applies. Ibadan. Mama Educom Fashion School. Of course. Oh, Ọ̀gá ná bàbá. O bẹ́bí. Aṣọ ẹ̀ máa fa ìlara ẹ̀kẹ́. O change télò ẹ̀ ni. Èmi màá ní télò ara mi báyìí. Ah, ah, ìgbà o lè di fashion designer o. Ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà? Díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around. Ni mo fi ẹ̀rọ sí Mama Educom Fashion School. Mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. Wow! How come? Bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o. Mama Educom Fashion School international standard ni wọ́n. Wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa. Kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké. Aṣọ ọkùnrin ni, tóbìnrin ni, dress dresses lóríṣiríṣi wedding gown wò professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama Educon fashion school. five thousand naira péré ni mo gba fọ́ọ̀mù mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama Educon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh. Ajabale, Ajabale. ajá ọ̀yá o ẹ jẹ́ kájọ máa tẹ̀síwájú lórí ìròyìn ajá balẹ̀ mo ń wo ìròyìn kan tó kan ìran ọmọ bíbí ilẹ̀ káàró àjèrè lórí Yorùbá Nation bàbá Akíntóyè ti sọ àwọn ìlànà tí wọ́n tún máa tọ̀ báyìí o láti rí i dájú wípé ní tí Yorùbá ń béèrè ó tẹ́ Yorùbá lọ́wọ́ ẹni tí í ṣe aṣíwájú nu ẹgbẹ́ tó ń jìjàgbara fún ilẹ̀ káàró àjèrè ìlànà ọmọ oòdùà ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè lánàá ni ló tún sọ àwọn ìgbésẹ̀ míì tí wọ́n ó tún gbé o láti jẹ́ kí nǹkan tí wọ́n ń lépa rèé kí ó lè júṣe ní ilẹ̀ káàrọ̀ àjíire bí kíní ìlànà ọ̀hún wọn ní ìlànà láti lọ rèé fikùn lókun pẹ̀lú àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àti àwọn èèyàn tẹnu wọn tọrọ láwùjọ ilẹ̀ Yorùbá ó sọ̀rọ̀ náà jáde nínú ìpàdé kan èyí tí wọ́n ṣe ní ìlú Ìbàdàn ní agbègbè Bódìjà níbi tí wọ́n ti sọ pé Alhaji Ali Oyedeji ìní ọ̀jẹ̀ ẹgbẹ́ ìgbìmọ̀ àgbà ọ̀hún èyàn Oòduà Elders Advisory Council ìlànà ọmọ Oòduà Elders Advisory Council níbẹ̀ náà ni wọ́n ti ṣe àlàyé ọ̀rọ̀ wípé àwọn ètò táwọn ti gbé kalẹ̀ ńbẹ̀ ó ti fi hàn wípé ẹni tó ṣe é tẹ̀lé ni bàbá Banji Akintoye alàgbà Banji Akintoye iná ni ó darapọ̀ mọ́ lórí ìpàdé ọ̀hún ní ìlànà ti orí ayélujára níbi tí wọ́n ti ṣe àlàyé wípé ó yẹ kó yẹ kí gbogbo ọmọ bíbí ilẹ̀ Yorùbá kí wọ́n fi ohùn ṣọ̀kan lórí ìjìjàgbara èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ó ní ìjìjàgbara tí ọmọ bíbí ilẹ̀ Oòduà èyí tí wọ́n wí yìí ó ṣeéṣe kí gbogbo wa ká fẹnukò kí gbogbo ẹ̀ kó lè bá àkú mú bí ìdodo ẹ̀fọn ó ṣe àlàyé wípé pẹ̀lú ògo ọlọ́run ọba yóò sì ṣeé ṣe alàgbà akíntóyè ló ní ó di dandan kí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ àwọn àgbààgbà yìí nítorí pé àgbààgbà wọ́n ní wọn ò ní sọ̀rọ̀ bí èwe àti pé àwọn ọ̀dọ́ wọ́n nílò ìmọ̀ràn àwọn àgbà láti gbàdégbà ni kó lè bàa jẹ́ pé wọn ò ní sí ẹsẹ̀ gbé lórí gbogbo ohun tí wọ́n bá ti ń ṣe alàgbà Banji Akíntóyè ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan níbẹ̀ táwọn àgbàlagbà wọn ò ní í dánwò ṣùgbọ́n tó jẹ́ pé ọmọdé wọn mọ̀ ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ̀ tó jẹ́ pé ọmọdé nìkan lè lè bá níbẹ̀ tí àgbàlagbà kò gbọ́dọ̀ kópa nínú rẹ̀ ó ní èyí ló fà á o tó fi jẹ́ pé bọ́mọdé bá ń gégi nígbó àwọn àgbà ni wọ́n máa fi òye gbé ibi tó lè wò ó sí ó ní pẹ̀lú ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn ìgbìmọ̀ àgbà yìí ó di dandan kí ojú òpó kó tọ́ fún àwọn Alhaji Oyèdèjì lẹ́ni tí wọ́n fi lọ́lẹ̀ gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ àgbà yìí ó ṣe ìlérí o wípé àwọn ó gbìyànjú àwọn ó sa gbogbo apá tí bá ń bẹ ní ọwọ́ àwọn láti rí dájú pé àwọn rí láti gba ọmọ bíbí ilẹ̀ káàró òjìrè kúrò nínú ìyà àjẹkúdórógbó àti pé ìlànà táwọn ń tọ̀ àti pẹ̀lẹ́kùtù táwọn fẹ́ gbẹ̀ tó àwọn yìí ni ó jẹ́ kí ó ṣeé ṣe. tọ ìròyìn eléyìí òun ni ìròyìn kékulé ó gbọ́ kó sọ fún toko kádùn ó gbọ́ kó lọ rò fóòbẹ̀ béèyàn bá ti fẹ́ràn ìfàjù míì a máa fanilápò ya pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ o tí ò bá ti gbé onífà lọ. ẹtù ìfàní fọ̀bọ̀n. ìní. nígbà wo bá ti gbà tán. <laughs> ok wọ́n ní láìpẹ́ yìí gbajúgbajà akọrinkọrin ènì tó jẹ́ olórin sìwọ́sìwọ́ David Adédèjì Adélékè tọ́pọ̀ mọ̀ sí Davido wọ́n ní ó gbé àwọn ọ̀rẹ́ rẹ̀ fún láwọn owó kan ó jẹ́ igba mílíọ̀nù ó lé kan òun náà fi àádọ́ta lé ó jẹ́ two fifty one wọ́n ṣàfi bóyá one million ṣe ètò ọkọ̀ two fifty yòókù ó ní kí wọ́n lọ pín fún àwọn ọmọ aláìlóbi nǹkan kan orphanage hmm, hmm. kan lọ fún wọn wọ́n ní wọ́n tún wá tún gbé ìròyìn kan jáde ipe lẹ́yìn ìgbà tí Davido ṣe léyìí tán o Davido ti tún bẹ̀rẹ̀ sí fáwọn èèyàn ní five five thousand naira airtime ipe ó sì tún fún wọn ní ten gigabyte lórí íńtánẹ́ẹ̀tì láti lè máa fi browse wọ́n wàá da líǹkì rẹ̀ wọ́n bá dà sáwọn èèyàn ìwọ náà sì rèé olú ayé fẹ́fà fẹ́fà tó o bá ti kílíkì lórí líǹkì yẹn pọ́nrán gan-an gbogbo owó rẹ lọ ó lọrùn. wọ́n ní kóòdì kan bẹ gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ètò ìkànsíra ẹni ṣe sọ wọ́n ní kóòdì kan bẹ tí wọ́n pè ní mobile station international subscriber directory number msidsdn wọ́n ní nọ́mbà yìí yóò lọ kó gbogbo àṣírí tó wà lórí fóònù rẹ àti gbogbo àwọn nǹkan tó so pọ̀ mọ́ bí àsùnwọ̀n rẹ wọ́n ní àtibẹ̀ wọn ti sa gbogbo àwọn tọ́rọ́kọ́bọ̀ owó onírú owó oníyọ̀ owó onímagí bọ́lá wọn bá tẹ ọlọ́run má tẹ̀ jẹ̀ wàá múni kọ́lọ̀jọ́mọ tó fẹ́ sanwó ìdánwò fainaya tàbó pírójẹ́tì lọ́lọ́ kílíìkì lórí ẹ̀ torí pé yóò jẹ̀fà kí wọ́n wá lọ wọ ẹ dákun nítorí ọlọ́run bo ni a ṣe kínní ọ̀hún dà wọ́n ní ẹ dákun o bó o bá ti rí tẹ́nikẹ́ni bá fi líǹkì búkú ẹlẹ́sìn mìíràn kan sọwọ́ sí ọ mọ́ kílíìkì lórí ẹ̀ wọ́n ti bẹ̀ẹ́ háàkì fóònù àwọn nǹkan tí wọ́n sì kọ́kọ́ rí rèé tí wọ́n bá ti rí àwọn nǹkan yìí náà ni yóò tó àṣírí gbogbo tìfún tẹ̀dán kí ló ń bẹ ní orí àsùnwọ̀n rẹ owó tó ń bẹ nínú àkáǹtì rẹ wọ́n sì lọ wọ lójú ọ̀gán ẹlòmíì wọ́n ní wọ́n kọ́kọ́ sa iṣẹ́ rẹ̀ wò wọ́n lè kọ́kọ́ yọ owó díẹ̀ wọ́n á wò pé ó ṣì wà ń bẹ̀ àbí ẹ tún gbá díẹ̀ yọ sí ń bẹ̀ wọ́n ní bọ́n ṣe ń yọnu ẹ ṣọ́ra o ọba ti rí tán bá fi líǹkì kankan ṣọwọ́ sí ọ Facebook ni kinní kan ni WhatsApp ni mọ́ kílíkì ẹ̀ ìkejì bíi rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní lóṣù kejìlá ọdún tá a wà ńbẹ̀ yìí àwọn bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ ọ̀tun ẹgbẹ̀rún mẹ́wàá ọlọ́pàá ńlá wọ́n sì fẹ́ gbà sí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún wọn alága ìgbìmọ̀ tó wà lákàtà rẹ̀ Musiliu Smith iná ló fi àtẹ̀jáde ọ̀hún síta tó sì ní gbogbo àwọn àtòtótó àti èyí tó yẹ ló ti ń lọ báyìí fún àwọn tó fẹ́ ṣe iṣẹ́ ọlọ́pàá ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè wa nàìjíríà náà usman akali baba wọn náà ti sọdún mọ́ pé ìlànà yìí làwọn gbé kalẹ̀ láì tún gba èèyàn síṣẹ́ sí kí ètò ààbò orílẹ̀‐èdè wa nàìjíríà náà kó tún lè tún dán mọ́rán ju ti àtẹ̀yìnwá lọ mo wíire àbí wọn ò wíire. ìdè èsì délé. ọ̀dà ní ìpínlẹ̀ Ògùn àràmì ìrírí kan ṣẹlẹ̀ báyìí nígbà tí èṣúró pàdídà tó ń lé ajá o ọ̀gá ọlọ́pàá kan ní àgọ́ ọlọ́pàá tí ń bẹ ní Ọbántoko Eh, superintendent of police alimeke ignatius wọ́n ní la gbọ́ pé àwọn ọmọ iléèwé gíga kan ní ìlú abẹ́òkúta tí wọ́n sí gàngán bò ní àná òde yìí a wípé àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀gbá high school àti asero high school iná ni wọ́n kọjú ìjà sí ara wọn ní ojú ọ̀nà abẹ́òkúta sí ìlú ìbàdàn wọ́n ní dpo yìí jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ lòun náà ń lọ wípé kí wọ́n má bàa bà nǹkan jẹ́ o wọ́n ní bí wọ́n ṣe kọjú òkò sí ní àtàrí nù tó di gbọ́n tó yẹ kí wọ́n ṣe DPO ní èṣe ẹni ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Abímbọ́lá Oyèyẹmí ó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni àwọn ọmọ pòkì yìí wọ́n ṣe DPO léṣe o wọ́n ní òkúta ni wọ́n fi ránṣẹ́ sí DPO ní àtàrí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí bí wọ́n ṣe ṣe iṣẹ́ bú wọn ni wọ́n pòórá tí wọ́n sá lọ nígbà tí wọ́n béèrè lọ́dọ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá wípé ìjọ wọ́n ti ẹ̀ tẹ ọmọ kankan nínú àwọn ọmọ gànfẹ́ àwọn pòkì yìí ó ní à àkànlè náà mú àwọn ọmọ yìí nítorí pé ọ̀dọ́mọdé ni wọ́n wọn ò sì mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n ní àkànlè náà mú ìtọ́wọ́ bá tẹ̀ ń tá a sì fún nímọ̀ràn ni pé ètò ń ṣe yìí ibi tí ó gbé ọ dé bọ́lọ́mbàjọ́ ọ̀bọ́ńbẹ̀ ọ̀ wọ́n ní ṣùgbọ́n ọ̀ àsọ wípé ẹ̀ka àwọn tó jẹ́ PCRC ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti bu ẹnu àtẹ́lù ẹni ẹgbẹ́ àwọn aráàlú àti ọlọ́pàá tí wọ́n jọ ń ṣe àjọṣepọ̀ wọ́n bu ẹnu àtẹ́lù ìṣẹ̀lẹ̀ burúkú yìí tí wọ́n sọ pé ìwà ìlàjú lélẹ́yìí o àti pé kí ló lè bí ìwà ìpàlẹ̀ èyí tí àwọn ọmọ PCRC ọ̀gbẹ́ni Samson Kúnlé Pópó Ọlánú àtẹ̀jáde kan tó fi síta láti ọ̀dọ̀ ọba Bátúndé Ọ̀dẹ́ẹ̀mí ó sọ ọ́ wípé ó ti wá ń kọjá àfẹnusọ báyìí o fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga kí wọ́n máa gbé pẹrẹgì kaná pẹ̀lú ara wọn tí ìjọba ọ̀bá sì wá nǹkan kan ṣe sí yọ bọ ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ àfi wá nǹkan ṣe sí kì í ṣe ìpínlẹ̀ Ògùn nìkan o kì í ṣe ìpínlẹ̀ Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gan àwọn iléèwé kan ń bẹ tó pé pẹ̀lú ògo Ọlọ́run ọba Ọlọ́run ó fún wa ṣe. kò lè jẹ́ Ìbàdàn yìí ìbàdàn náà ni ah. ìbàdàn gan náà ni mm-hmm. ọ̀fẹ́ kí n sọ̀rọ̀ ni àmọ́ àní etí ìgbébóde báwọn nígbà wọ́n bá yá tọ́lọ́ ń bá jẹ́ kí wọ́n gbọ́. Hmm. ọlọ́run ó sì jẹ́ kí wọ́n gbọ́ ọlọ́run ó jẹ́ wọ́n gbọ́ hmm. ẹ arákùnrin kan bẹ́ẹ̀ bí o àkòrí ẹ̀ lélẹ́yìí tí mo fẹ́ jù ká tó lọ sójú ọjà lọ́hùn hmm. tó ṣojú fẹ̀rẹ̀ bíi igba mọ́sà ó sì kí ọmọ ọdún mọ́kànlá mọ́lẹ̀ ó sì fún lóyún ńgbà ó tún fún lóyún tán ó tún lọ ṣẹ́ ah, ah. ẹ. ọ̀daràn mọ́rin nù. tó gba ìyàwó sójà tó tún pe patí èrò wọn gbẹ tí bẹ́ẹ̀ mi ṣe gbọ́ tí wọ́n ní ọ̀daràn márùn tí wọ́n béèrè ilé ìyá tí ń ta ògógóró oúnjẹ bá dọ́dọ̀ bàbá tí ọfọmọ ẹ̀sùn ogun owó níjẹta ẹ̀kúlé ẹni tí wọ́n sọ pé ò lọ. ẹ ló ṣe ọlọ́wọ́ wàá ràn lọ́wọ́ yóò lọ ṣiṣẹ́ correspondent. bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀kúkú mu wa débẹ̀ ni. ajá balẹ̀ ajá balẹ̀ àjẹyàmọ̀dà òkun ni wá akíkanjú làwọn tó bí wá. bẹ́ẹ̀ ni ìlú àjẹ́ ọgbọ̀n bítíbitì àlejò lọ́jọ́ Jímọ̀ ọ̀sẹ̀ yìí nígbà tí ọba Nurini Yusuf Adégbèrò alájẹ́ àti ìlú àjẹ́ àbájá jáwé oyè lé àwọn ìkàn ìlú wọ̀nyí lórí akíbu yusuf ọ̀tún àjíà ògúndípẹ̀ yẹ̀kínì àṣìpa samson adépégbà balógun olóyè ismail òṣìbalógun dàdà adéyẹmí olúwo olúṣẹ́gun adédìran ọ̀tún àgbà akin bẹ̀láwù akínọlá sẹ́ríkì ismail shitu sọ́balọ́jú lamidi rafiu bọ́ba jíròrò dáúdà láyàkí bọ́ba gúwà ọ̀pọ̀ àwọn èèyàn kàrìnkàrìn ní ọ̀pẹ́jú pẹ́sẹ̀ síbi ìfinijoyè tá a wí yìí dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́rẹ́ lè tó sì bẹ̀rẹ̀ nílùú àjíàgan ni ó sì ti wáyé gbogbo ẹ̀yin olóyè ẹ oríire oyè àmọ́rí o olùkéde alájẹ́ àti ìlú àjíà. owó àjíyá kò máa. ralẹ̀ kọ́lé alárànbarà lé lórí ó yá nílé iṣẹ́ tó ta ojúlówó lẹ̀ rẹ́kí property ilé iṣẹ́ kààrọ̀ ọ̀tọ̀ ni tó ṣe ń fọwọ́ sọ̀yà fún tọ́rọ̀ bá dọ̀rọ̀ káralẹ̀ sí gbangba lówó péréte plọ̀tì ilẹ̀ kan tí wọ́n tà ní six hundred thousand tẹ́lẹ̀ ní honeycomb garden tó wà ní igbó lóyìn ọjọ́ nìbàdàn ó ti di four hundred thousand naira báyìí èyí láǹfààní láti jẹ́ kí gbogbo mùtúmù wà ralẹ̀ kọ́lé lé lórí gẹ́gẹ́ lọ́nà tó wọ bẹ̀ pẹ̀lú iná ọba tó dúró re gbogbo lẹ̀ wọn ló ní of o ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òtòkùlú ìlú ló ti gbé ní honeycomb garden àǹfààní wà láti san fifty thousand naira sílẹ̀ tó sì mọ san yòókù pẹ̀lú ìrọ̀rùn rẹ́kì properties ó pẹ́ tán ti wà àti máa ṣe bọ̀ wọ́n kójú òṣùwọ̀n wọ́n wà ní thirty seven ọ̀yọ́ road providence court ajibade Ibadan. pè wọ́n sórí zero nine zero two eight six one six five zero three ra èyíkéyìí ilẹ̀ rẹ́kì properties pẹ̀lú ìrọ̀rùn lówó péréte ta ló ń ṣètò ẹ̀ Safe Border ní o odindi akoto àti gbogbo ohun èlò pẹ̀lú àjẹsẹ́kù ojoojúmọ́ tó tó ẹgbẹ̀rún márùn-ún náírà bó o bá ṣiṣẹ́ dáadáa lórí Safe Border gba fóònù iṣẹ́ pẹ̀lú ìdógò ẹgbẹ̀rún kan àbọ̀ péré lórí Safe Border iṣẹ́ mẹkáníìkì ọ̀fẹ́ pẹ̀lú ìṣèdúró tó péye fún ìjàmbá kankan lórí Safe Border. di ọlọ́kadà Safe Border lónìí kí o sì bẹ̀rẹ̀ sí jẹ gbogbo àǹfààní wọ̀nyí kàn sí wa lórí zero one seven zero zero six two two zero tàbí zero eight one three four three seven two two six fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. ṣé bọ́dà joseph ọ̀kadà. pé wòlíì samuel káyọ̀dé abíára tìjọ cac àgbàlá ìtura kárí ayé ń pè wá sí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ìjọba rẹ̀ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve ní olú ìyá àjọ cac àgbàlá ìtura ìlú àlàáfíà ọlọ́dẹ ní ìfẹ́rò ní ìlú ìbàdàn ni yóò ti wáyé ọjọ́ monday december six ni a ó ṣíde pẹ̀lú ìsọjí ìrọ̀lẹ́ látago márùn sí mẹ́jọ alẹ́ gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láàárọ̀ ọ̀sán ìsọjí ìrọ̀lẹ́ àti ìṣòru lójoojúmọ́ ọjọ́ sunday december twelve ní ìsìn ìdúpẹ́ festival ministry pastor isaac abiara pastor matthew ashimolowo bishop Wanyoke, prophet funṣu akande reverend mrs funke adejumo prophetess esther ajayi prophet ezekiel oladeji csc general evangelist pastor esu oladele csc president bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve olùgbàlejò àgbà ní prophet dr samuel kayode àtìlẹ́yìn evangelist grace abiara prophet and evangelist worldwide jésù lolúwa. ajá balẹ̀ ajá balẹ̀. èyí tó bá kù kọ́ bá ń fa sí mẹ́wọ̀n. àkọ́kọ́ rẹ̀ wọ́n ní ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Anambra wọ́n ní àwọn ọ̀gá wa lókè lọ́hùn-ún olóyè Willie Obiano wọ́n ní bí gómìnà bá ti ń parí oyè bó ti bá bó bá ṣe ń kú ònípò ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹta ọdún 2022 àjọ EFCC ní yàrá ń bẹ fún wọn láti wọlé sí kọ́ṣọ́ kò sì gbọ́dọ̀ sá lọ immunity ni wọ́n ló mú bàbá tì lásìkò tá a wà yìí <laughs> wọ́n ní ṣùgbọ́n ẹ̀mú tí kì í múrin tì lágbẹ̀dẹ ọjọ́ kẹ̀ǹdínlógún oṣù kẹta ọdún tí ń bọ̀ ń làwọn fi gbá mú ní gògóńgò wọ́n ní kì í ṣe ọbẹ̀ àná nìkan o àwọn gómìnà kan náà wà tó jẹ́ pé lásìkò yìí ń ṣe ni wọ́n ń jayé alábàákà fẹsẹ̀ kálẹ̀ halẹ̀ kàkà kúkú bí ẹ ṣe ń wò límọ̀ wọ́n ní pọ̀nmọ́lẹ̀ sùn màálù ọ̀padà lẹ́yìn lóru táláwo òde tí olóhùn ó gbàwọ̀ rẹ̀ torí pé gbogbo owó òòlù tẹ́ ti kómi bíi ti kàlùkàlù ẹlẹ́jọ́ jẹ́ wọ́n ní oore ọ̀fẹ́ tó ní àsìkò yìí ni kó lóore ṣùgbọ́n lọ́dún tó ń bọ̀ o oṣù kẹta ọjọ́ kẹrìndínlógún rẹ̀ ń bọ̀ wá jẹ́jọ́ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kan náà ti ń lọ bíi ọgọ́jọ níye wá ó dín méjì one hundred and fifty eight Nigerians ni wọ́n ní wọ́n gá sí ilẹ̀ Libya n ò rówó ọkọ̀ wálé àmọ́ ìjọba orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti gbé ìgbésẹ̀ akin lórí ẹ̀ ìjọba àpapọ̀ wa kan ọ̀rọ̀ kan pa fáwọn ọmọ orílẹ̀‐èdè yìí pé ẹ wá o gbogbo òṣìṣẹ́ ọba pátá ẹ gbọ́dọ̀ rí i pé lọ gbàbẹ́rẹ́ àjẹsára ti covid-19 wọ́n ní bẹ́ẹ̀ báyìí gbà á yóò mú ìyọnu òun wàhálà lọ́wọ́ àwọn agbẹjọ́rò kan ti wá dìde ẹni tí í ṣe alága ẹgbẹ́ àwọn agbẹjọ́rò kan iná ló dìde ọ̀mọ̀wé Monday Ubani ní bàbá bá sọ ọdún mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ń gbé relé ẹjọ́ ó ní torí pé ẹ ti bù ú níbi tí ilẹ̀ gbé lójú àwọn náà ò sì ní í gbà kí ló dé tẹ́ fi lè kàn ń pa fún àwọn òṣìṣẹ́ ọba kan wípé dandan láàní kí wọ́n gba abẹ́rẹ́ covid-19 yan abẹ́rẹ́ àjẹsára rẹ̀ ha ha ha ha níròyìn yẹn ń sọ ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ lójú ewé kẹjọ ìwé ìròyìn ti the punch tó jáde lónìí. ọ̀dà láàárọ̀ tí ò ní arábìnrin tí ó jẹ́ ìyàwó ọmọkùnrin tí wọ́n gbẹ̀mí ẹ̀ ní jóòní èyàn Bọ́lá ti tó Adégòkè ó ti ké ìrora síta wípé ṣe ni wọ́n kàn gbẹ̀mí ọkọ òun Timothy Adégòkè bígbà tí wọ́n kàn pa ẹranko tó Bọ́lá ti tó ẹni tó sọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ BBC lédè Yorùbá ló ní kódà pa àwọn ẹranko gan wọn yẹn para wọn nípa tí wọ́n pa ọkọ òun yìí ìròyìn ọ̀hún ọgbọ́n mi lójú ẹni ẹ lórí ọwọ́ ìyókù ń bẹ nínú ìwé ìròyìn Nigerian Tribune èyí tí ó jáde ní òní àmọ́ kó tó di pé ẹ á wà á dìde wọ́n ní adé kan sọnù ní bonu adé ní Warri South oh. ní Warri South local government nípínlẹ̀ Delta adé méjì eh, ni wọ́n wá tí wọn ò rí ọwọ́ wọn. wọ́n ti wà fún wọn ò rí. wọn ò rí wọ́n ní ẹnìkan tí wọ́n lé kúrò láàfin rẹ̀ ológbòṣèré ti Warri Kingdom Ayimi Emami wọ́n ní ẹ gbé lọ sí ilé ẹjọ́ látàrí pé ńbo ni àwọn adé méjèèjì yìí tí ó wà wọ́n sì ní àwọn adé yìí. adé ìṣẹ̀ǹbáyé ni. yóò adé ìṣẹ̀ǹbáyé yóò tó bílíọ̀nù méjì náírà pé wọ́n gbọ́dọ̀ wà bóde. góòdì wọn fi ṣe èmi àmọ́ tí wọ́n fi ṣe ó oróyìn ní ọ̀. <laughs> ibi wo ló ń jábọ̀. Ah, <laughs> tribune ló jábọ̀ fún wa oh. bá góòlù ní bóyá ní dẹni. Nigeria Tribune ẹ kó eh, ṣe ojú òbí ah, tí ẹ bá ṣiṣẹ́ lé lórí. kọlọ bá ní ṣe àwọn òdìdé báyìí ìyókù òdi ọwọ́ Azeez lórí situation room àmọ́ tí wọ́n ṣe ní àárọ̀ yìí o eh, àmọ́ òun lọ́mọ nǹkan <laughs> ngbọ ọ̀rọ̀ Timothy àìrí nǹkan àti ah, ìkàlẹ̀ ah, kan ìyàwó rẹ̀ ni wọ́n pa ọkọ òun bí ìgbà tí wọ́n pa ẹranko ó láwọn ẹranko gan ọ̀gbọ́dọ̀ para wọn nípa tí wọ́n pa ọkọ òun yìí ọ̀rọ̀ náà tún ní kò lè tán lẹ̀ báyìí àgbà tí Ọlọ́run ọba tó bá tú àṣírí àṣebì yòókù òdi ìgbà tí a bá tún pàdé lórí ajá àbálẹ̀ aládùúgbò ìdọ́là hmm? ẹ mọ̀ ṣe ní tí ọ̀dà o bìlìntàṣe ẹwà ṣe ní tó burú ju ní tí ọ̀dà lọ abúládé ọmọ sàlámì èmi oníṣe tí òbókọ bàbá tèmi jẹ́ o. samuel gbé sàbímọ́ ní mm, ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́rọ̀. ajá balẹ̀ ajá balẹ̀. araba ni bàbá ẹni abalaba ni bàbá fẹsẹfẹ Fresh FM. òjijì kí ìwọ́dùn kò mí ó gbóná. Fresh FM ti dára pàápàá yóò ká o. àjànà kó kọjá mo rí nǹkan fìrí erin kan gbígbé. Fresh FM ti dára pàápàá yóò ká o. ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́.